الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل ومن يضلل فلا هادي واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكي وبني أرجوا يلا لي فيقولون السلام عليكم ورحمة الله وبركاته ní ìbámu pẹ̀lú àlàyé ọ̀rọ̀ wa tí a ń bá lọ nínú sọ́ọ̀tù Baqara tí àbágbàgbé á rí pé ibi a dó sí lánàá òun náà ni áyà 23 nínú Suratul Baqarah pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala a máa láti tí a ti dó òun náà ni 24 تسألوا ولن àwọn tó jẹ́ pé wọ́n bá ń ṣe ìwéjì nípa Al-Qur'an kéde òsì ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ó sọ fún wa pé tó bá jẹ́ pé ẹ ti wà nù ìwéjì tó bá jẹ́ pé ẹ bá ń wò ó pé Al-Qur'an yìí kéde òsì ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ó ní bá tu ìṣòro tí mi ti bì í ó ní ẹkú súrà kan wá àtọ́jẹ́ pé súrà yìí yóò dà gẹ́gẹ́ bí Al-Qur'an ẹkú súrà kan wá ṣe pé yóò wá jọ àtúrà kan nínú àlùkùránì àtùmọ̀ àgbẹ̀ àwọn oníṣẹ́ tí ó mi ní báyìí mi tó rọ́ọ̀tì mi bíbélì ẹ̀mú súrà kan wá látọ̀dọ̀ ìwé èèyàn kan tó ní àjàjà rẹ̀ ni ìyàgbẹ́gbẹ́ ẹni yìí òmí yìí ni kò máa mọ kò máa gbà bí àti sallallahu alaihi wasallam tó ní àwọn amú àlùkùránì wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ó ní láti rí ká mú èèyàn kan wá bí irú bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ó wá sọ fún wọn síwájú pé wọ́n yẹ lọ ṣùhàdá àfẹ́ ọ̀dà ẹ̀sùn pé àwọn èèyàn ẹ wá àwọn tí ó tún àyọ̀ lórí ẹ̀ kó bá yọ ní láti mú irú ẹ̀ wá ìlú nílá àti Allah subhanahu wa ta'ala ní ẹ̀kọ́ tó sọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé òdodo rẹ̀ sọ lóòótọ́ tó bá fi tẹ̀lé fún wa pé fàyín lámùtà fàálù tó wá wá jẹ́ pé ẹ̀ bá wá lè dé fàyè ìlànà tẹ̀fààlì tẹ́ ẹ̀ bá wá rí dé tẹ́ ẹ̀ ní súrà kan wá yóò wá jọ Al-Qur'an wà láti tẹ̀fààlì ṣe ẹ̀ láéláé ẹ̀ tẹ́ ẹ̀ bá fi lè rí ṣe lónìí tẹ́ ẹ̀ bá fi lè rí nípa tá à ń tàlé yìí wà láti tẹ̀fààlì ẹ̀ lè rí ṣe mọ́ láéláé eléyìí tàlé ti náà ló jẹ́ láwọn kébè yìí láwọn tó jẹ́ pé yàrá

èdè lábáwá ẹnìpadà wa ń bàjẹ́ débi pé ọmọ lábáwá wa ń sọ̀kọ́ fún sọ̀rọ̀ lábáwá òun náà ló fà á tó jẹ́ pé abiwárí ìmọ̀ náhàwù tí wọ́n fi wá dá ilẹ̀ nígbà ayé ìmọ̀ màálí ọdí ọ̀wà wà ní kí ló fà á tí wọ́n fi dá èdè náhàwù lẹ̀ òun náà ti pé àwọn ní nǹkan ìkánú àwọn ọmọ lábáwá jọ̀kan ni wọ́n sọ fún sọ fún bàbá rẹ̀ Ibe wọn ní máa àṣàlù sàmà máa àṣàlù sàmà bàbá rẹ̀ wá dá lóhùn pé nùjú wà ìtumọ̀ rẹ̀ ni pé ìtòhùn bèèrè lọ bàbá rẹ̀ ni pé èwo ló ti ló dáa jù ní sámà kí ni tó rẹwà jù ní sámà ó sọ ọ́ nítọ̀ pé bíbà ti béèrè béèrè ó ní máa àṣàlù sàmà rẹ̀ ní òde lágbára bàbá rẹ̀ wá dá lóhùn pé nùjú wà ó wá sọ fún bàbá rẹ̀ pé nínú gbàlérò kọ́ọ̀mù pé tààjú lòun fẹ́ lè òun fẹ́ lè mọ̀ ní pé á kí ní kí rẹwà tó tọ́ máa ẹ̀wọ̀ ní ti wá ní máa á sàmì ìjàmbá yìí àbá ìwà ní báwọn pọ̀ tó bá fẹ́ wí ó sọ pé kí ni máa á sàmì ìjàmbá à ṣùgbọ́n ti yìí nígbà tí tẹ́lẹ̀ yìí wá ń tẹ̀lẹ̀ wá sí pé á wàhálà tí máa dé báyìí dé o àbíká múra òun náà ló pa sí àìmọ́mọ́ ayé ọ̀dí ọ̀lọ́wọ́ ló wá gbé àwọn bá pọ̀ kankalẹ̀ nínú láhùn ó wá sọ fún àbúrásọ̀wájú àdúwàlí ìpè wọn náà lọ́dún sígi lọ́dún kọ́ fún kó o gbé àwọn òfin èdè lágbára kalẹ̀ láti máa mọ̀ pé ah tí ọ̀tọ́rọ̀ bá wá báyìí báyìí ti tẹ̀ kó jẹ́ lóde lágbára nítorí pé pàtó padà yá nísìnyí ọmọ lágbára náà lásìkò tá a wà yìí ọmọ lágbára ó tẹ̀ kọ́ gírámà ní kó tó mọ èdè lágbára dáadáa bẹ́ẹ̀ ni yọ̀ kò ti fi jẹ́ bẹ̀tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ wọ́n máa fi wọn máa ní pẹ̀lú èdè lágbára tó lálàáfíà ní arabic wọ́n máa sọ ọdún nípa ìdẹ́lẹ̀ so nígbà táwa ń sọ yìí àwọn ọ̀sán fẹ́ ń gbà tó jẹ́ pé kíni àwọn tó mọ̀ nípa èdè lágbáwá dáadáa àwọn ìwà ní ìlú gíọ̀ wọ́n mọ̀ nípa èdè lágbáwá tá a bá sọ̀rọ̀ nípa èdè wọ́n pọ̀ gà fún wọn àwọn náà ni àwọn kalẹ̀ fún àlẹ́sì ọ̀láwà àlẹ́ òṣèlá iná ló bá jẹ́ ọlọ́run láti wọ́n tààrà fi fìdí àwọn àlẹ́sì kalẹ̀ ó tó sọ àlùfáàní kalẹ̀ tó sọ pé kí ni iná àgbẹ̀ná àríga kọ́wùlá ń tẹ̀kì ìlà ibe a padà sí kí ni a padà sọ ọ̀rọ̀ kan kalẹ̀ fún àlẹ́sì ọ̀láwà àlẹ́ òṣèlá kọ́wùlá ń tẹ̀kì ìlà ọ̀rọ̀ tó wo àlùfáàní wo pọ̀ òun náà ló ànábì ó sì máa làágùn nígbà òtútù ìyá rẹ̀ máa ń sọ̀kalẹ̀ àìsà òbí ọláwà ánìwú ó ní àwọn òyà nípa ọláwà lọ́sọ́lá báyìí pé gbogbo ẹ̀gbẹ́ rẹ̀ báyìí yóò sì máa tẹ́ ẹgbẹ́ òun òdìmọ̀tẹ́ láàárín ọláwà lọ́sọ́lá nígbà òtútù tó yẹ pé ìyé làágùn òun ìgbà mi wà nínú sọ̀rọ̀ láwà rẹ̀ òsàlá mú tọ́wọ́ bẹ̀sọ̀ kalẹ̀ fóun olówó kan máa kọ́ ohun yẹn bí aago bó bàtà ń lu nìkan yóò máa wá sí ṣe pé yóò sì máa kó ìyàbá nínú sọ̀rọ̀ láwà rẹ̀ òsàlá tí kí ni bá ti wá já wá ti balẹ̀ yóò wá rí pé àdínú sọ̀rọ̀ láwà rẹ̀ òsàlá yóò wá gbọ́ tí jìbì ìlú sọ̀rọ̀ tó sọ fún nínú àlùkò tòbí àlùkùránì ṣe tóbi tó òun náà kọ́dà tó bá jẹ́ pé wọ́n kóra wọn lọ́wọ́ nínú àwọn àjẹnú àtàwọn èèyàn gbogbo wọn jọ pàwọ́ sọ pé á ẹja kóra wa kọ́dà ìwọ́n mú àyà kan wá èmi mú àyà kan wá káwá já yàtọ̀ kan jọ kó lágbára kó tó bẹ́ẹ̀ láti mú àlùkò àjọ wa. àwọn fún àwọn ọ̀sán ara wa sọ pé tẹ́ ẹ̀ bá ti wá àlùkò àjọ wa tá ti dàlẹ́ sí i pé ẹ ní àwíyá tàbá ti ní ẹmú rẹ̀ wá tẹ́ ẹ̀ bá rí wá a jẹ́ pé ẹ gbọ́dọ̀ gbà ibẹ̀ ọ̀rọ̀ yìí ó kọjá òwe yàn ọ̀rọ̀ bá bù hàn ọ̀rọ̀ tàbá dání tẹ́ ẹ̀ bá wá padà wá gbà á gbọ́ lẹ́yìn ìgbà yẹn ó ní pàtẹ́kù náà rọ lẹ́ni wà fún ìwà náà lọ́rẹ̀ yà ẹ wá bẹ́ẹ̀ mú náà o torí pé lẹ́gbàá bẹ́ẹ̀ ti wúwà ìgbà ní wáyé tẹ́ ẹ̀ bá fi lè gbà á gbọ́ tẹ́ ẹ̀ gbà ní tẹ́lẹ̀ gbọ́ kò sí iyèméjì bẹ́ẹ̀ iná lẹ́wọ̀ tó wájú ọ̀gbìn àti yàrá. olùyàwó ọmọ pé yàtí ẹ̀fáyà náà pẹ̀lú pé kí ni pẹ̀lú pé kẹgbà àgbà àgbọ̀ ẹ̀fáyà náà pẹ̀lú pé sàlẹ̀ àmẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀fáyà náà pẹ̀lú pé kẹ máa rìn lórí ìlànà àmẹ́bí sallallahu alaihi wasallam ọwọ́ ní pàtàkùn náà ẹgbẹ̀rún náà iná wo ló wá ní ká bẹ̀rù iná wo ló ní kẹ fáyà ó ní pàtàkùn náà ọ̀lẹ́sìn wà ó lu àdáàbò wà lè fi jà iná tá a sọ fún àyí dédé ní ayé o ó yàtọ̀ sí ní ayé o iná tá a kẹ́ iná tá bomi pa iná lápé àwọn panápaná pé iná ń jó ilé tí ọba ń pa táwọn bí èsì ti kápá eléyìí kọjá bẹ́ẹ̀ iná tó jẹ́ pé wàkúùdù àdáàbù wọ̀lẹ̀yà àwọn subhanahu wa ta'ala ní iná yìí wàkúùdù ha iná àfikún náà yìí wájú ọ̀gbìn àlùyámà iná àfikún náà yìí wájú ọ̀gbìn àlùyámà àdáàbù wọ̀lẹ̀yà òun náà lè yàn iná táwọn bẹ̀yà kò ní ẹ̀rọ àfikún náà yẹn tó bá jẹ́ ọ̀gbìn àwọn náà àwọn tí wọ́n tẹ̀lé pẹ̀lú Allah subhanahu wa ta'ala àwọn tí wọ́n gba Ànábì sallallahu alaihi wasallam gbọ́ àwọn wọ̀nyí àwọn náà láàmì kó náà yẹn wà ní ìjà àtàwọn òkúta àwọn òkúta wo àwọn òkúta tí wọ́n fi ń sóòtà àwọn òkúta tí wọ́n ń bọ lẹ́yìn Allah subhanahu wa ta'ala àwọn òkè tí wọ́n bọ àwọn òkè olúwa òkè kíníkà òkè gbá òkè àtàwọn òkè míì káàkiri àgbáyé táwọn èèyàn ń tọ́jú òòtà tí wọ́n ń bọ wọn àbòkúta àmì ìtẹ́lómi náà gbé kalẹ̀ tí ń tọ́kọ eré tí ń gbé kalẹ̀ fún gbogbo àwọn òkúta yìí òun náà lọ́wọ́ àwọn ọ̀tá ara olóhùn làwọn fi kóná tó bá dijọ́ ìbéèrè àti ara. irú eléyìí náà ló sọ fún wa nínú túrọ́tù tààrí oníyà àríwá lẹ́yìn náà àbánu kú àǹfùtà kan wà àríkùn náírà wà kódù àdáàtú ọ̀ṣìjà rẹ̀. ó ní ẹ̀kọ́ ń pè ní mùmìnì kú àǹfùtà kan ó ní ẹ̀sọ́ ẹ̀mí ara yín o ẹ̀dá àdògbò ẹ̀mí ara yín torí pé ẹ̀mí ara ẹni làkọ́kọ́ ìyẹn kọ́kọ́ máa wá ìmọ̀nà bẹ́ẹ̀ ó lè ní ìbéèrè tó wà lójú ọ̀nà tó tọ́ wà àhàdí ìkùn lẹ́yìn náà yóò tún wá wá bí èyí ó ti fi ara rí ẹni mọ̀nà èyí ó fi bá ní ìyàmọ̀nà tí o bá wà lórí ìmọ̀nà má sọ pé kò sí tó kàn mí pẹ̀lú ìyàwó mi kò bá àwọn tó bá wù káàkiri tí o bá mọ̀nà tán má sọ pé kò sí tó kàn pẹ̀lú àwọn ọmọ mi ẹlòmíì ti bá ilé ìgbà tó ń ṣe tó tọ́ ó ju ọmọ rẹ̀ kalẹ̀ fún àdúgbò kádùgbò máa ti ọmọ rẹ̀ wá ti wò kò sí sọmọ rẹ̀ ò lè rí káàkiri àwọn tó jẹ́ pé àwọn náà ju ọmọ wọn lẹ̀ sọmọ tó bá wọ́n káàkiri láwùjọ òun náà wá ń fọ ọmọ rẹ̀ fún àwọn ọmọ káàkiri irú àwọn ọmọ bá àwọn náà tó ṣe pé kí ló kàn wá pẹ̀lú wọn kí ló kàn wá pẹ̀lú àwẹ̀ kí ló kàn wá pẹ̀lú ẹ̀sìn tá a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ní ẹ̀wọ́ àgùntàn kẹlẹ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn ni láàárọ̀ ìṣòro ìṣòro ìdílé eléyìí o ìṣe pé mùsùlùmí gbogbo nǹkan wa agbọ̀dọ̀ wọn fi sọ̀rọ̀ ẹ̀sìn ni irú àwọn báyìí tí wọn bá ti wá lẹ́sìn gbogbo ẹni tí ò bá lẹ́sìn rárá kò sí irú wọn náà máa padà ayé àjà sí irú wọn náà ni wọ́n máa ṣe bí òkùnkùn káàkiri irú wọn náà ni wọ́n máa ṣe pé à ń gbé ọmọ ká à ń gbọ́ ọmọ ìwọ̀n náà wọ́n máa tẹ̀jà àdúgbò eréjìrísì tí wọ́n máa jà káàkiri àdúgbò àwọn tá a bá tẹ́kí ni àwọn tá a bá fẹ́ sì tọ́ irú òbí bẹ́ẹ̀ tó bá jọ ìgbéjà ìgbé àmà kò ní rọ́dà lọ. pé a èmi ti gbọ́ o èmi ni màná ń tẹ̀mí èmi ní tẹ̀lé ìlànà nàbí sallallahu alaihi wasallam à tó bá ti rọ́dà ìgbé àmà irú ọmọ àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n fà wọn látọ̀ ọkùnrin tó wáyé lọ. nítorí pé kí ni àìtẹ̀lé ayé àlùkùrán tó sọ pé kú anfusakum wa ahlikum nara ẹ̀sọ́ ara yín ẹ̀sọ́ ẹ̀mí ara yín mùsùlùmí gbọdọ̀ ráyè fún fámìlì rẹ̀ ni ẹ̀yìn pé ó bá kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n wò pé ah, ọ̀nà tó jì ní ní òjì káwọn ọmọdé ọmọ kéwú kò sí kéwú tó ti wá ní òjì àwọn ọmọdé kéwú eléyìí wèsè tí bí òsè sílè wé tó ti ń kálukú tàbí ṣe ni tàbí lọ́pọ̀ ọmọ sílè wé olówó gègé tó fi àtún sanwó school bus ẹlòmíì ti ti gba ọkọ̀ ní gbàgbà tí bí ẹmọ bá ń kọ́ màmí lọ́mọ bá ń gbé bọ̀ àwọn tó wá dọ̀rọ̀ kéwú yóò máa wá retí kéwú ilé kéwú tí wà lẹ́kùn lédè wọn yóò wà ní yóò máa lè sílé kí ó tó wà ní gbèrí rẹ̀ tí ó wà ní tọ̀ ẹ sọ pátá wa ní dáàmú ọmọ lọ yìí tọ ẹ máa jẹ́ ju kó lé àmọ́ lè segin ni ó lè mọ ọmọ lọ lè wò tó bá jìnà sí ẹ̀mí ò lè mọ ọmọ rẹ̀ fún ọ lé pé bóyá kọ́mọ yóò lọ sí tàbí ló kùrà níbi kan àmọ́ lè mú ọ gbọ́dọ̀ lè ti bọ́dì ìjó segin ni ìjó ti ẹ̀kọ́ ayé ìjó jẹ́ pé ó rọrùn gan tí ìsìlámù bá ní ẹ̀jẹ̀ lọ́kàn ọmọ tó bá lọ rú àwọn ilé ẹ̀kọ́ bá yẹn ọmọ ó sì dàkúdà tó tó dé ni ẹ àwọn àfáà àwọn àfáà tó jẹ́ pé tí wọ́n fi tó àwọn náà kìí ṣe pé ọ̀rọ̀ òwe yìí náà wọ́n fi tọ́ ọ̀rọ̀ kéwù àwọn àtàrà àtàrà kéwù àwọn aráyé tán wọ́n á gbà pé káwọn kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ìlú ẹwà ni wọ́n kọ́ wọn lọ sí rómìtì nù rómìtì lọ́wọ́ ti kíni olóòtú máa lọ lè kẹ́kọ̀ọ́ tó bá kó rómìtì ó ṣe owó tó ṣe rómìtì náà tí wọ́n gbé ìgbèkú pin sí lọ́gàdá ó sáà gbé yunifásitì wọn lọ́wọ́ tó lọ ó tún di afẹ́ babalọ́lá ilé ìwé àwọn christian ó tún kọ́ ọmọ rẹ̀ lọ́wọ́ láì wọn bẹ láwùjọ wà ní òun náà ni pé wọ́n kọ́ wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ Quran wọ́n àti wọ́n jẹ́ fún wọn lójú ọ̀sán náà lẹ́yìn tọ́lá wàlẹ̀ fúlà àwọn tí wọ́n fi bẹ̀rẹ̀ fún yín náà ni pé wọ́n kọ́ yín lẹ́kọ̀ọ́ Quran wọ́n kọ́ yín lẹ́kọ̀ọ́ pé àbẹ́yàn ṣe ń tẹ̀sìn bẹ́ẹ̀ ṣe ń bá àwọn Subhana wa Ta'ala pàdé pẹ̀lú ìyọnu ọkọ̀ yín àwọn pàtẹ́yìn wá rí ayé ná ní gbogbo ọ̀nà tó ń kẹ́lẹ̀ gbà tẹ́ẹ̀rí ẹwà rògbé tó kù náà pé kò sí ìrántá mi ọ̀rọ̀ ẹ̀sìn jáde ẹ̀yọ́ má ẹ máa lọ sí rómìtì ẹ bá kọ́ ọmọdé rómìtì ní tíráyì àkùsí ní jẹ́ ìdílẹ̀ ẹ̀rọ náà mùsùlùmí lè bí o èmi èsì ìjọba yóò tó bẹ́ẹ̀ ó yà máa lọ sí ẹni ó torí wọn náà dúró pọ̀ sí jẹ́ kó tún mọ́ màrẹ́wá bẹ́ẹ̀. àbúrò akọ ọmọ ní abẹ́ bàbá lọ́lá ó wá ní ah, ọmọ tèmi yóò ẹ̀ àbọ̀ òtún náà lèmi ọmọ tèmi ó máa lo ìjáàbù yìí ó ní òtí ah, máa òtí ìdébi tí ọmọ yóò lọ wọ́n sọ fún ọ ní pọ́ńtà wọn ní sọ fún ọ kó o tẹ̀ ní bọ́ dúnàdúrà wọn ní wo tó gbà lọ́dọ̀ rẹ̀ yá ah, òfin ti wáyà yìí ni pé obìnrin ọmọbìnrin yóò máa sí nílẹ̀ ẹnìkan sọ ọ̀rọ̀ àbá kan tí mo kọ́kọ́ bo láti rí yàrá ẹni dáàmà pé lápá náà ni ó wá kó ọmọ rẹ̀ ó wá kó wọn lọ sí àfẹ babalọlá àwọn ọmọbìnrin ọmọbìnrin yẹn gbọdọ̀ tọ́jú kó mú akó lábòójú tó ọmọbìnrin ní ìjàmbójú tó ju ọkùnrin lọ kẹ́bà ní sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àṣàlàyé fún wa àgbọ̀dọ̀ tọ́ ọmọbìnrin nìtọ́ pé yóò mọ̀ wá nínú ìkúrin àbí wáyà yàgbéyà àdábìnrin yẹn máa ní ọmọbìnrin tó onídọ́wà jẹ́ ọ̀gbẹ́dà kìáma alábìsọ̀lá wà lọ́sọ́lá ó ní ọmọ yìí yóò jẹ́ dàda fún oníjó wọn náà wà jẹ́ kìáma irú ọmọbìnrin yìí wọ́n wá màmá ọwọ́ akó ọmọ rẹ lẹ́nu kìnìún nígbà tí wọ́n bá ọmọ yìí débẹ̀ àwọn ni ah, wọ́n ti parí mẹ́ta kíkà ọmọ yìí tó dé o àmọ́ ẹ̀sán wo nígbà táwọn ọmọ yìí àwọn tó kàn á lo kíní náà bí sọ́pẹ̀ ní jáde pé kéèpì jábà bí wọ́n pè kíní kékeré báyìí kéèpì jábọ̀ ó ra lò ó àwọn adébẹ̀ àwọn ẹ̀yẹ́ wọn sọ fún wọn lẹ́tí àgbà fún wọn pé tọ̀ lẹ́tà tí wọ́n ti dé òun gbogbo àwọn kíní tẹ̀lé yìí wọ̀ àyígbà o lọ́dọ̀ wa a sì àwọn ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí o ó túnmọ̀ pé kíni wọ́n ti kíni wọ́n ti gba ẹ̀sìn lọ́wọ́ owó àwọn ọmọ báwọn irú àwọn ọmọ báwọn ti ti báyìí níbi tí wọ́n wà àwọn tí wọ́n lọ wọ́n wà pàdé àwọn ọmọ bíi tiwọn náà ó pàdé àwọn tí èdè ẹlẹ́sìn Islam ó pàdé àwọn ọmọ bíi lọ́tọ́ pé bí ilé bàbá tí wọ́n ṣe iná làwọn náà rí wọ́n pàdé àwọn bẹ́ẹ̀ kí wà nípa wọn fẹ̀rẹ̀ àwọn kí wọ́n lè máa fẹ́ra wọn tó bá dé wọn wá dé tí wọ́n fẹ́ pẹ̀lú ara wọn irú ẹ̀sìn wo ni ẹ̀sìn tí tàwọn ìlú wo tún burú ju ìṣòro ti tàwọn bàbá wọn lọ nítorí pé kí ni ẹ̀sìn òkè ẹ̀sìn lára ti rárá so eléyìí Allah subhanahu wa ta'ala ń fún wa pé ká ṣọ́ ara wa ká ṣọ́ àwọn fámìlì wa kó o níbi iná kan tó jẹ́ pé iná yìí ó dáàmú bí kò tó bá jẹ́ ọ̀gbẹ́dà ìgbé àmà àdáàtú wọlé ìjà rẹ̀ àwọn èèyàn ló fi kó àtàwọn àwọn òkúta tí wọ́n lò fún ọmọ ìjọba sí Allah subhanahu wa ta'ala ó wá ní kò ẹ̀já ti lè tàbí so iná tà ń sọ yóò kò ẹ̀já ti lè tàbí a ti pa iná yẹn létí kalẹ̀ fáwọn tèrè yìí àwọn onímọ̀ òun náà ni pé áyà yìí túmọ̀ pé iná ti ń bẹ Allah subhanahu wa ta'ala ó ti dá iná iná ti ń bẹ báyìí bá ti wà yìí ṣe pé àwọn ọ̀sán ti ń bẹ tí wọ́n ti ń jìyà amúná bá ti wà yìí pẹ̀lú ẹ̀rí ní ọdún àtẹ́bí sallallahu alaihi wasallam alẹ́sọ̀láwà alẹ́sọ̀láwà ó ní Allah subhanahu wa ta'ala fi amúrùbó ìlú haì ọ̀kan nínú àwọn òkú òtá ìdíje bèrè alẹ́bí ní Allah subhanahu wa ta'ala fi olófin hàn pé òun wá rí nínú nàìjíríà náà báyìí tó jẹ́ pé kí ni ní wá ń kó ìbáyìí tí ìfún rẹ̀ wá ń wọlé tẹ̀lé báyìí ó jóná débi pé ìfún rẹ̀ wá jáde láti ara láti di gẹ́gẹ́ náà ni àdúgbà náà sọ wá wà àríwọ̀ sọ́lá ó jẹ́ kóra pé arákùnrin kan wọná arábìnrin kan wọná látara pé ní kílókò wọná ó ní arábìnrin yìí torí olóńgbò olóńgbò wà nùnà sí méjì àmúná ó ra olóńgbò ó wá dé mọ́lẹ̀ kò jẹ́ kó olóńgbò yóò jáde ó máa lọ lè ló jẹjẹ kò sì fún ló jẹjẹ tó ànábì sọ wá wà àríwọ̀ sọ́lá látara so eléyìí túmọ̀ fún wa pé kí ni ipe iná ti ń bẹ lásìkò tá a wà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àkọ́yé inú àkọ́yé tá a rí gbọ́ nínú áyà yìí òun náà ní pé iná tá a rí hùn ilé níbi mùsùlùmí iná tá a rí hùn mùmìnì mùmìnì tí mùmìnì bá wọ àbí tí òun náà ló fà á tó jẹ́ pé àwọn tó bá jẹ́ fún mi tí wọ́n bá sí ebá ṣe kèfèé tí wọ́n bá tẹ́wọ́ pẹ̀lú àwọn ọmọ àtọwọ́ sàádà àmọ́ wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ kújẹkújẹ àwọn míì bẹ́ẹ̀ pé wọ́n wọ lẹ́yẹ sábà wọn náà látara àánú aláàbò àtọwọ́ sàádà kò ní jẹ́ tí wọ́n jẹ́ tó nǹkan yóò di pẹ̀lú ọkùnrin bẹ́ẹ̀ àwọn míì bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n jẹ ìyá àdèédé aburú tí wọ́n ti láyé ó tó ní kó padà wá yọ wọ́n kó bẹ́ẹ̀ àmọ́ wọn ò ní ṣe pé nínú náà tó àwọn eléyìí ti bá ìwé tara lé náà ilé iná ètè ilé wọn akànfi anájẹ wọn láti gbé mi láti pé kábà fífọ wọn máa kó nínú ẹ̀ṣẹ̀ ní wọn ṣe. àwọn tó lè pé wọn jẹ ọmọ náà gangan tó pé àwọn ọmọ agbébẹ ni wọn ní ara bẹ́ẹ̀ wọn ní bẹdúrúmù bẹ́ẹ̀ wọn ní kókó náà yà máa ní òní wọn ní nínú náà tó àwọn eléyìí àwọn náà làwọn bèbè yìí òun náà ní ọmọ àwọn ọmọ ọlá sọ pé ò ẹ jẹ àìsíṣe kàkiri ṣé iná yóò adípadẹ máa kalẹ̀ àtìpá ní ti kalẹ̀ máa wà kàkiri eléyìí ó jẹ́ ìjẹ́gbà fún gbogbo èèyàn wípé èèyàn gbọ́dọ̀ máa sáfó ti jẹ́ kúrú gbogbo tí wọ́n ti jẹ́ ẹ̀rọ tí ó mú ẹ̀wọ̀n náà tó bá jẹ́ òkèjà ìjà àmà tí èèyàn ti gbélé bẹ́ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ máa sáfó nítorí pé tẹ̀ bá fi wọ iná yìí kò tí ọ̀nà àbáyọ alùpùpù ayé àtàlù àjù yóò sọ pé ọ́ọ̀lì yìí ẹ̀bí hà pé wọ́n máa bẹ́nu náà lọ gbére ní òkèjà ìjà ìjà nítorí wọn á burú jù fún wa báwa ara lé náà òun náà ti pé iná ayé bẹ́ẹ̀ bá jóná láyé bẹ́ẹ̀ wọ́n fẹ́ tó fihàn láti sìn ẹ̀ wá jó ẹ wá pariwo ẹgbà mí ẹgbà mí ẹgbà mí bẹ́ẹ̀ mi bá ti kọ́ ọ̀pá iná ẹ̀sìn bá ti náà ah, kò ti kú kò dé ṣe kíni kò dé rẹ́sì mọ́ kò dé bà mí àmọ́ iná àti àmàtà sọ yìí Allah subhanahu wa ta'ala ní kúlàmà lẹ́yìn dẹ́kun ìlú bàtàlì náà ní àwọn bá ti yàrá àwọn subhanahu wa ta'ala yóò wá sí pé yóò wá sọ ọdún tuntun yóò wá jìyà yóò wá ẹwọ nídìí yóò ti máa wá èyí pé tí yóò lẹ́rìí pé ẹ̀sán wa tó ti jóná tó ti parí nù ní máa ṣe jóná kí jóná náà yẹ ráúráú àwọn subhanahu wa ta'ala wá dá àwọ̀ tuntun mé padà fún tó ti wá máa jóná wọn yóò ti wá máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé sòwò náà ló wà bẹ́ẹ̀ pé kí ni ronú sí gbogbo àwọn nǹkan tí ó bá fìyàn ṣe péré nínú àtinú ná nínú àwọn ẹbọ lẹ́gbẹ̀ẹ́ nínú àwọn nǹkan tó hàn ní àtinú tó paná

òun gẹ́gẹ́ ní tẹ́ẹ̀bẹ̀ náà ẹ sọ pé eh, kí ló wà bí ẹbọ kí ló wà bí ẹbọ kí ló wà bí ètùtù ya òun máa ń tètù òun máa ń tètù tó lò ó lè òfin kankan bẹ́ẹ̀ sórí ẹni yìí ẹnìkan ti wá ká mọ́rí tó tọ́nà kọ̀rọ̀ kan bí ọ̀lẹ́ ìta mẹ́ta kan ó wá rí tó gbé kíní ọpọ́n kan ẹni wá sí ó wá gbé ó kó ẹ̀kọ́ gbogbo ìdílé ó ti jẹ́ kalẹ̀ ó bá sáré ọba pẹ̀ ìdá eléyìí náà nìsín wọ́n jọ ń kí ọmọ sáà kíni o òun náà ti ra ẹni mùsùlùmí o òun náà máa gbà rẹ̀ lápá àti ń gbà rẹ̀ lọ́wọ́ báyìí

so ó náà ló pàtó yẹ pé gbogbo rú àwọn kan báyìí ká má rò pé nǹkan dáadáa ní o ká má rò pé nǹkan kan tó yẹ pé ó rọrùn tó bá jẹ́ òkúta ìdí àmà ká má rò pé àtàbá ah, ti rí tá àwọn aláyé ẹni tàbá ti kọ̀ ìdí Allah subhanahu wa ta'ala tàbá wá rí tá àwọn tán àbàrà tó máa kọjú sí kò ní rọrùn mọ́ o nítorí pé tó bá fi lè kẹ̀yìntì tálìjẹ̀nu bá sọ fún ọ ipe tó bá kẹ̀yìntì ó padà kọjú sí àlìjẹ̀nu náà ló padà tó yọ tó bá yá pé o ò lè kọjú mọ́ o ẹ pé bó ṣe kẹ̀yìn o ò lè kọjú mọ́ o torí gbogbo àwọn tó ń ṣe gbogbo àwọn aburú yìí sáàjẹ̀nú bá fún wọn ní májẹ̀mú májẹ̀mú tí ó ká gbàkó bàwọn lókun wọn sáàjẹ̀nú bá fún wọn ní májẹ̀mú pé tọ̀ nǹkan báyìí ló máa ṣe nǹkan báyìí ló máa nǹkan tó bá fún ọ pé yóò máa yìí yóò jẹ́ nǹkan tó yẹ pé ní fi ojú rẹ̀ o lè ní ẹ̀jẹ̀ èèyàn o lè ní páàtì sánú ara èèyàn òun ló máa fi ṣe nǹkan

pé àdúgbò jẹ́ pé gbogbo owó tó ní yányá gbogbo ó pa yányá ó padà sí gbogbo wà ẹ̀wọ̀n ní ti báyìí so yóò yóò padà sọ láti jẹ̀nu pé none of the above a ah, èyìn lè kó kankan ní gbogbo tó kàkálẹ̀ yìí jẹ́ máa bá ìlànà tí ń bá lọ lọ náà ló máa sọ pé kò rọrùn kéèyàn kọ ojú sí àlá kó kẹ́ǹtì Allah subhanahu wa ta'ala kó wá rí ojú kan sí padà kó wá fi lè kẹ̀ǹtì báyìí kó so ní ló pàṣẹ pé kéèyàn sọ́ra ẹlòmí tí ó máa rò pé òun wà owó lọ́nà haram ipe tó ń bá wá rí owó yìí lọ́nà haram òun wà tẹ́kí ni òun wà halal kò lè rọrùn fún yà láíláí tí bá fi lè rí owó tó bá wá owó lọ́nà tí ó dá haram bó ti máa lò lè yí padà láíláí tó gbé nǹkan à ó jẹ́ kó áyà yìí lọ pé áyà yìí ó jẹ́ kó wa pé à iná a ni kìí ṣeré mùsùlùmí tí mùsùlùmí bá wọ bẹ̀ tó bá wọná ọkà sàbẹ̀wò náà ni ọkà lè sàbẹ̀wò rẹ̀ ni yóò padà jáde kó bẹ̀ àti pé èyí ó padà jáde kó bẹ̀ ẹ́ nítorí márùn ni nítorí méjì nítorí mẹ́ta ni èwo wà rùn lára mẹ́ òun náà ló pàṣẹ pé mùsùlùmí gbọdọ̀ gbìyànjú kó jẹ́ pé òun ò tiẹ̀ ní tọ́jú rárá òun náà ló dáa ní ìlú. ẹ á kò tiẹ̀ ní tọ́jú rárá àjẹ́ pé kí dáadáa rẹ tó bá ń ṣe kó gbìyànjú kó tẹ́kọ̀ọ́ ló tẹ̀wọ̀n kò sí bí o ti ti láyé tí o ti máa láwọ̀ kùdìẹ̀kùdìẹ̀ káàkiri àmọ́ síbẹ̀síbẹ̀ náà àgbọ̀dọ̀ jẹ́ kó jẹ́ pé kí ni ó wá jẹ́ pé èèyàn wá já máa burú wá níwà dáadáa kan nínú wa rẹ̀ àbí wá jẹ́ pé ìwà dáadáa rẹ̀ yóò wá kéré débi pé tó bá jẹ́ ọ̀gbẹ́jà ìkìyàmà ìwà kú rẹ̀ yóò wá sí ní yóò wá tẹ̀wọ̀n irú ẹni bá tó bá jẹ́ ọ̀gbẹ́jà ìkìyàmà irú wọn òun náà ló ti kiri àwọn náà ni wọ́n wọ náà tó wá sí náà gbàtí Allah subhanahu wa ta'ala tó sọ̀rọ̀ fún wa nípa àwọn tètè níta àtàwọn ọmọ ẹ̀bì yìí ó ti yanjú ọ̀rọ̀ sí wọn ìfẹ́ bẹ́ẹ̀ bá ti ṣe ń ta ní ẹsẹ̀ tẹ́ẹ̀ gba Kùránì gbọ́ tọ́rọ̀ yóò kẹ́gbù sínú wọn. ó wá fẹ́ kọ́ sí ọ̀dọ̀ àwọn àwọn mùsùlùmí àwọn tí wọ́n gba Kùránì gbọ́ àwọn tí wọ́n gba Ànábì sallallahu alaihi wa sallam gbọ́ ó wá fún wa náà ilé ànábì fún àwọn tí wọ́n gba atán tí wọ́n ní ìmánì àwọn tí wọ́n ní gbàgbọ́ fún wọn ní òdùnú bá ṣe ní ilẹ̀ nínú àmánì àwọn tó jẹ́ pé àwọn orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà tá a máa nì àwọn tó jẹ́ pé wọn ò tẹ́lẹ̀ ní wọn ò ti sọ́fìn nínú kan gbogbo rẹ̀ ìmánì pẹ̀lú tí àwọn sùhánà wọ́n tààrà ó pé wọn ò ní pọ́lẹ́mù bẹ́ẹ̀ wọ́n ní ìmánì pẹ̀lú àwọn màláìkà wọn ò ní pọ́lẹ́mù bẹ́ẹ̀ wọ́n ní mọ́ni pẹ̀lú àwọn tíra tí Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ tó ń jẹ́rọ Al-Qur'an tó jẹ́ ìgbẹ̀yìn àwọn tíra wọn ò ní pọ́blẹ́mù bẹ́ẹ̀ wọ́n ní mọ́ni pẹ̀lú àwọn òjíṣẹ́ tí Allah subhanahu wa ta'ala rán tí èdè àbẹ́mí sallallahu alaihi wa sallam wọn ò fi kálọ́ mọ́lọ́mù bẹ́ẹ̀ wọ́n ní mọ́ni pẹ̀lú ọjọ́ gbígbà ìyámà ìgbà ọjọ́ kan bí ọjọ́ ìyámà tí wọ́n san gbogbo kábílẹ̀ tàbá tẹ̀ tàbá tàbá tẹ̀ wọ́n san tó bá ti aburú wọ́n san lẹ́sàn aburú rẹ̀ pẹ̀lú pé wọ́n ti wá ọjọ́ ìyámà wọ́n ti kó lẹ́sàn ọjọ́ ìyámà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ní problem pẹ̀lú imani bil qadar wọ́n nígbàgbọ́ pẹ̀lú àkọọ́lẹ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala ó ti kọ gbogbo nǹkan tó bá lè jẹ́ láyé àti nǹkan bá jẹ́ ó ti kọ́ balẹ̀ ìta jẹ́ àti ìta jẹ́ gbogbo ẹ̀ ló ti kọ́ balẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ sí kíni mùsùlùmí ò gbọ́dọ̀ wá sáré ibi ah mo fẹ́ da báyìí mo fẹ́ da lọ́nà ìwọ̀ lọ́nà ìtọ́ yá ìbílẹ̀ abẹ́rẹ́ lówó ìbílẹ̀ gbọ́dọ̀ gún bẹ́ńtà ìbílẹ̀ gbọ́dọ̀ gún kiri báyìí ìbílẹ̀ gbọ́dọ̀ gbẹ́rúlé báyìí ó wá ń sáré àtàkàdúlé torí eléyìí tó bá sáré wá àtàkàdúlé báyìí lórí àtàkàdúlé ọ̀gbìn àríyá ká máa wá owó lọ́nà àyà ìtẹ́ tó bá ń ṣe tó bá di bílíọ̀nì àlára owó rẹ̀ láàrín tó bá ṣe tó bá ti yọ zàká nínú ẹ̀ tó kò sí tó lè dá rárá gbé kò sí lọ́mọ tó lè gbà tó bá ti di ọjà látara ti ọwọ́ tó ń ṣe àbí látara iṣẹ́ òwò tó ń ṣe kò sí lórí ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ a rí àwọn tàbí àtẹ́bí ọjọ́ ọ̀gá padà a rí àwọn tó yẹ pé wọ́n ní owó dèbìtì àlówó dé inú wọn Usman bin Affan inú wọn ni Abdulrahman bin Awf ọ̀rọ̀ àwọn àbábá ti di ó ti lówó tó ó ti kó owó rẹ̀ ọlọ́run tó Islam àpò òun tó níbi òun ìṣẹ̀lẹ̀ gbogbo níjà tó wù. sọ ilé owó yìí kò débi ni kò jẹ́ kankan ilé yòrò yòrò ayé lásán ni tó bá jọ bí àlùkìyàmà ni, òun náà òun náà àlùkìyàmà òun náà ni òun náà ni àbùkọ òun náà ní kàdé òkèlè yẹn. wọ́n ní abdulrahman bin awo ọ̀dí ọlọ́run àlù nígbà tó abdulrahman bin awo kúkú wọ́n nígbà tí wọ́n fi ogun rẹ̀ wọ́n sì fi kíni múlù táwọn fi ọjà káwọn wọ́n fi wọn góòdù márùn-ún márùn-ún wọn jòkó rẹ̀ góòlù rọ́gbò òun wọn ti ní kúta fi ẹgbẹ́ àtàwọn amí wọn tó kálù wọn níbi tó lówó dé nínú àwọn bàbá ẹgbẹ́ rẹ̀ tó ó ní owó òwò owó lọ́nà haram lọ́nà halal ní owó náà ló ti lówó nítorí pé kíni nítorí pé àwọn ọ̀sán àwọn ọ̀sán ti pàkọ́ ẹ̀ pé ebi òwe ni wọn. kò agbọ̀dọ̀ nígbàgbọ́ pẹ̀lú kádàrá tí àwọn ọ̀sán àwọn ọ̀sán kọ̀ ìgbàgbọ́ náà gbọ́dọ̀ nígbà kádàrá yìí kì í ti kádàrá dáadáa nìkan lágbọ́dọ̀ gbàgbọ́ ipe àkọọ́lẹ̀ mi agbọ́dọ̀ gba ibi tí ò bá tẹ́ wa lọ́rùn náà tí àwọn àtọ́wọ́ta ara bá fi aburú káyà ó ń parí lọ́mọ ni àbí dúkìá rẹ ó dí dúkìá rẹ kù àbó ti irúgbìn tó dáko oko rẹ ó jáde bẹ́ẹ̀ àbọ̀wá tó kojú ọkọ̀ bá bá àmọ́ wá dé ọwá dé ọwá dé ọkàn ọwá dé ọwá bá tó pé gbogbo àwọn nǹkan tó ní bùkátà tí ìlànà òfin ṣe nílẹ̀ yìí náà bá ló láti lẹ́yìn wọn ló fẹ́ parun gbogbo eléyìí nínú kádàá rẹ̀ agbọ̀dọ̀ gbà gbọ́ agbọ̀dọ̀ sáré jìnà ká tó wá pa àtọ́dọ̀ lọ́kùnrin àti ọ̀rẹ́ kára ẹlòmíín tún lé lónìí nígbà tó wá nàìjírí ó ti wá ti lọ́ àwọn abẹ́ ní sùúrù nínú sùúrù bá lè sùúrù tó ní sùúrù fúláàtì sùúrù tó ní bá dá lé lórí ni àdámi ní ìdáná sọ́ọ̀bù ní ẹ̀ńdà sọ́ọ̀bù ní ìlú ìdí dẹ́kun náà ni sùúrù tó bá nígbà tí ìjọba jáde òbí lẹ́ẹ̀kan náà èyí sùúrù bàtí kọ́ fún ikọ̀ bínú bínú nínú tó wá ọ̀nà àbáyọ tó wá rọ́nà bá ń tó wá lórí sùúrù tó ìmọ̀nì sáàmì pẹ̀lú kádàrá yìí a gbọ́dọ̀ gbàgbọ́ pé gbogbo ti tẹ̀lé láyé ìtó kéré ni àti tó ni ìtó ti kọjá àti bí ó máa tẹ̀lé láti àmọ́ a gbọ́dọ̀ gbà pé ó ti wà nínú àkọọ́lẹ̀ látọ̀gbà lọ́sùn àtọ̀gbà rárá a gbọ́dọ̀ gbà pé ó ti wà nínú ìmọ̀ rẹ̀ àwọn ọ̀gbà pé ó sì wà nínú gbígbẹ́ rẹ̀ ó fẹ́ mú ìtẹ̀lẹ̀ kò sí ìtẹ̀ká tí ó máa tẹ̀ láyé táwọn àgbà pé kí ní ìtẹ̀lẹ̀ Allah subhanahu wa ta'ala ó kọjá àmà rẹ̀ àbí kò fẹ́ kó ibẹ̀ ó kà tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò sí ìtẹ̀ká bẹ́ẹ̀ so eléyìí àwọn tí Allah subhanahu wa ta'ala káàdé bí okun ní ìwò àwọn náà ni àwọn tó bá ní irú nígbàgbọ́ báyìí àwọn tó gbàgbọ́ ọmọ báyìí jẹ́ ó ní bàṣírí ìlẹ̀dí àmàlù fún àwọn tí wọ́n bá nígbàgbọ́ nígbàgbọ́ wọn tí òun jẹ fún wọn ní ròdùnú wà á ní sọ àrí hàn àtàwọn tí wọ́n ti ṣe dáadáa a jẹ́ pé ìgbàgbọ́ nìkan ìmánì nìkan kò lè ṣe kíni kò lè gba ẹ̀yàn àbí kí o ti ṣe dáadáa pẹ̀lú ẹ̀ lókè pàtó wá jẹ́ pé kíni tó wá jẹ́ pé èèyàn ní ìgbàláyè ẹlòmíín bẹ́ẹ̀ tó pé ìgbàgbọ́ rẹ̀ nìkan lásán ni ó là ó gba ìsìlámù nìsín kò tiẹ̀ sí kírun kò tiẹ̀ sí ìgbàwẹ̀ kò tiẹ̀ sí mọ̀mọ́ ìsìn kan ní máa ń lọ gba aláṣẹ ìṣèlú wa mú kò àmọ́ tá a bá wò ó lójú tiwa á rò pé kí ni á rò pé kò níṣẹ́ dáadáa ni bẹ́ẹ̀ ló níṣẹ́ dáadáa ọ̀nà wọn gbà tí wọ́n ti báwọn fi níṣẹ́ dáadáa òun náà ní kí ni Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún kanáà ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àwọn àgbèrè pé bẹ́ẹ̀ bá ń ṣe dáadáa tó wà ní kébèrè kébèrè yóò ẹni àwọn kébèrè bíi bẹ́ẹ̀ náà ní wọ́n mọ̀ sàánú àwọn ẹ̀kọ́ ní ìlànà orí ti yóò mọ̀ sàánú àwọn ẹ̀yà yóò mọ̀ sàánú ọmọ òkà gbogbo dáadáa ti ṣe yìí kò lè wúlò nígbà tí kò yúlò nítorí pé kí ni kò tí ì ní iná gbogbo rẹ̀ kò tí ì ní àdínyàn nínú ìlànà kò tí kò tí ì wọlé nínú ìlànà owó lára ní máa ń ṣe kò ní wúlò fún un àmọ́ bẹ́ẹ̀ ni yìí ó ti wá ní sára ní àtàkì wá pọ̀ lóyè ó wá jọ́ kan wá ronú wá gba ìlànà gbogbo dáadáa tó ṣe wọn nígbà tó wà nílé yìí gbogbo ẹ̀yìn ìyàwó máa ń lọ sáré wà sáńtà rẹ̀ ní báyìí ẹ̀kọ́ nígbà tó ń ṣe rí. láti ọ̀sán lọ́kùnrin àti ọ̀sán pé àgbàdá àgbàdá àgbàdá àgbàdá ìbẹ̀rù pé ìbá ti lè gba ìsáàmù gbogbo dáadáa ti ṣe tẹ́lẹ̀ wọn ó ní mọ̀kàbàlẹ̀ pé dáadáa wọn ó kọ́ nínú iṣẹ́ rẹ̀ àmọ́ gbogbo abí tó ti ṣe tó gba ìsáàmù ó tó bá ti mùsùlùmí ó ti sẹ́pà tó pa bẹ̀rẹ̀ yìí kò sí bá kú ṣe wò ó tó tó wá ti gba ìsáàmù àwọn mùhàmù àlá ti ní ó ti gba àbúrò ẹ̀rù أنا عبد الله عليه وسلم فقير الإسلام يجب ما قبله فالإسلام yóò ṣe kí ni yóò ní yóò dáwọ́ gbogbogbò téèyàn bá ti ṣe ìwádìí yóò kó lè wọ̀ ní. ẹni nu kí ní jalè ní sẹ́wọ́n ti ṣe ìdíná owó ẹni ní kò sí lóore pé ó kàn wá ronú wá ní ah, àwọn òṣèpele ìmá ó wá gba ìsìlámù ó wá gba ìsìlámù yìí tọkàtọkà kò máa ní èmi nípa ìsìlámù tó ń ṣe bí àbí ẹ̀yà ìwé ẹ̀kọ́ ìwọ́n ṣe ìsìlámù ìwé ẹ̀kọ́ tẹ lórí ìlànà ní sọ̀rọ̀ wá wàhálẹ̀ òṣèlá ìwé ẹni bẹ́ẹ̀ gbogbo ẹ̀jẹ̀ tó ti ṣe gbogbo agbó ti ṣe ó ṣe mí ní kò ti parẹ́ kí ni ẹ̀rí kí ni ìtọ́ka mi lórí eléyìí òun náà ní àdìdà náà sọ̀rọ̀ wà lọ́wọ́ sọ́lá bùkàrà àti ní inú àwọn tó ti kọjá síwájú wa ó ní arákùnrin kan bẹ òun máa bá yẹn sílẹ̀ ni òbí sẹ́yìn ní máa ṣe ní máa bá yẹn nínú wọn bá yẹn tó ó tún wá máa ní ní ìjà àwọn tó ta nínú wọn kà á ní máa ta nọ́mbà rẹ̀ ó wá jọ́ kan wá ronú pé ẹ́ mo ti pààyàn lónìí mo ti kúrò lónìí tí mo pa ní òní ó ti pé ninety ó ti pa ẹ̀mí ninety nine ló ti pa ó wá ló ń pé á ah, kò fẹ́ túbá àwọn àtọ́wà tó kò fẹ́ túbá yìí ẹ̀mí ẹni wá ń sọ fún pé à ah, tó o sì rí tuntun ọwọ́ ìyá àpò yìí báyìí àdúgbò bá wọn ló ti pa kó o túbá lápò yìí kó o túbá lápò yìí o ó wá wò pé tọ́ ẹ̀jẹ̀ lọ lè bá àwọn tí wọ́n ní mímà ẹ̀jẹ̀ lọ lè bá àwọn tí owó sàlàyé fún mi àwọn tọ́rẹ́ ti yé àmọ́ nígbà tí ó lọ lè gba ẹni tó rí ẹni tó rí àwọ̀ àbá lára rẹ̀ ní tí èsì òní máa ń pàdé ó kàn ní pẹ́lẹ́ yìí á ah, ẹ̀yìn náà máa ń ṣe dáadáa ní olùgbẹ́ ní yẹn tí máa ń jọ́ dáadáa ní ó wà lórí gba pẹ́sọ̀ òun fẹ́ bèrè bèrè lọ́wọ́ rẹ̀ ó wà lórí gba pẹ́sọ̀ ó ti pa èèyàn bí ninety nine bàhálì bí ẹ̀mí sọ̀gbà ṣé ti bá tí mo jẹ́ ẹ̀ṣẹ́ mi tí mo yá wòye ah àwọn ìwà wò pé eh, èèyàn ninety nine ló pàtàkì wọ́n ká

ẹlòmí gbà ní yóò mọ̀ wá bú yóò mọ̀ wú ọmọ dání kò wá ní kù bí inú dédé ìgbọ́n sábà yọ yóò fi wọ́n náà tó yóò fi wọ́n náà àkọọ́lẹ̀ dájú wá kọ́ kalẹ̀ fún yóò àtàwájẹ́ yóò àmọ̀ wú ọmọ àjẹ́ náà yóò tù àjẹ́ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹlòmí wà yóò mọ̀ wú ọmọ àjẹ́ náà gbogbo dáadáa òun náà ẹ̀bà ẹ̀ẹ́dẹ́gbà bá bẹ́ẹ̀ yóò máa gbùgbà dáadáa yóò máa kírun yóò máa sàádà àwọn èèyàn yóò máa dé ó bẹ́ẹ̀ tòtọ́ bá wà kùtà tí ó fi kú lórí wà jẹ́lẹ̀ yìí àkọọ́lẹ̀ láti mọ̀ fún pé ọmọ ẹ̀nà ni àkọọ́lẹ̀ yóò wà gbáwájú ẹ̀ yóò bẹ̀rẹ̀ wà bẹ̀rẹ̀ wà wọ ọmọ ọmọ ẹ̀nà sọ̀rọ̀ ẹ̀dí bá mi ti dẹ̀nà lẹ́sìn lẹ́rù mi tó jẹ́ pé mùsùlùmí ní ajá mọ́ bí mùsùlùmí ó lọ lé kéwó tí ó gbé ó tó gbé ẹ̀ nígbà tí ó yá ó kà láti ọwọ́ kan ni ẹlòmí ìyàwó tó fẹ́ fẹ́ ni ìyàwó bá ní á ah, bá ti di kírísítẹ̀ pẹ̀lú mi òun náà ní tó fẹ́ òun náà ní àtẹ́yìn àbómi òun náà bá ti kiri yóò bá yí ó bọ̀ rẹ̀ padà tò ẹlòmíì látara kiri látara pé ń gbówó látara pé ń wá ayé yóò fi ìdáàmúlẹ̀ ní dáìmì ìgbésí ayé rẹ̀ ṣèpé lókùn yóò fi kúbẹ́ àkùjù bí oṣù mélòó kan lọ́mọ lákùjù bí ọdún kan lọ́mọ yóò wà láwùjọ ìdáàmú tó máa bá àtàlẹ́ yọ tó ìkó bá ká bẹ́ẹ̀. irú ẹni báwọn ti ti báyìí kò sí tó kàn á pẹ̀lú gbogbo dáadáa tí ó ti wà látàlẹ́ ti bí bá. ẹ̀ ń kó wá kú ní oṣù méjì tí ó fi fẹ́ ọ́dẹ́ díẹ̀ wá ní òkè islam wa mo mo tó lè tó ìbàjẹ́ òun ló máa. pẹ̀lú ẹni ní ti báyìí ó wá lọ lè bá àfa àkan tó jẹ́ pé àfa òní mímọ́ lòun òun ní mímọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìdẹ́tọ̀ àfa ẹ̀dàkùn ìṣẹ̀lẹ̀ tó tẹ̀lé sí ìrè kọ́dà kò ti ṣe báyìí kò ti gbégbé ṣe báyìí kò ti gbégbé ṣe báyìí àbá àwọn àjọ pé ó rà kò yìí ó rà kò yìí látara pé kí ni àbá yẹn ní nímọ̀ nípa àwọn ọ̀hún àwọn ọ̀hún tààrà pé gbogbo ẹ̀jẹ̀ tẹ́ ẹ bá bẹ̀rù òfin ìjọba ti tóbi tó tẹ́ ẹ bá fi lóhùn ṣe tẹ́ lónìí tẹ́ ẹ bá fẹ́ gbígbá àwọn ọ̀hún àwọn ọ̀hún tààrà ṣe tán láti gbà ẹ̀rẹ́ padà. ọwọ́ adọ́dọ́ arákùnrin wa tuntun pé tọ̀ tó bá ti ṣe tán láti gbígbá ọlọ́run gbà gbígbá rẹ̀ pé eléyìí pẹ́tẹ̀ rẹ̀ bá ti wò ó pọ̀ tó arákùnrin wá sọ fún lápàtó lọ lè báyìí pé àmọ́ ìjọba sọ fún ọ ni pé ìlú tó wà yẹn kó nínú dùn ìlú tó wà yẹn ìlú ẹ̀ṣẹ̀ ni àwọn tẹ́ ẹ̀jọ́ ń gbé tẹ́jọ́ àpapọ̀ bẹ̀ yẹn àwọn ẹlẹ́ṣẹ̀ ni pé tó bá ti wà láàrin wa tó bá lọ tó bá lónìí ó fún àtìlẹ̀ lọ́la tó bá lọ́jọ́ kó lọ́kà rẹ lónìí tó bá tún bá wọn tí wọ́n tún dé ó tún kọ́ òun náà ló wà tó ẹgbẹ́ mùsùlùmí mùsùlùmí lè gbé àdúgbò tí aláburú bá pọ̀ sí tí ò bá ràn yóò ràn máa rẹ torí pé aburú ti dábú bá ti pọ̀ sí kò sí tí ó máa jáde ní àdúgbò yẹn aburú náà ni máa jáde bẹ́ẹ̀ wábi tí àwọn tí wọ́n bá ń ṣe ẹ̀sìn tí wọ́n bá wà àti ẹ̀sìn tó ti kọ́ màlúwà tí máa ń pè wọn ọmọ màgbọ́n tí wọ́n pè wọn tó bá ń tí o ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi lónìí tẹ́ bá ń pa sóra nínú àlùkò láti òjò fún ọmọ rẹ̀ nìkan àmúgbà tó kọ́ tẹ́ máa ṣe kíni tẹ́ máa ń tà ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi lónìí tẹ́ bá ti bẹ̀rẹ̀ yìí bá ń ta fún sọ́ọ̀tì àájà ọmọ mi ò ti máa kà á tẹ̀lé wa kì í ti máa dá àdìpọ̀ pé ó yá ta á fún sọ́ọ̀tì àájà lọ́wọ́ àwọn tó ẹgbẹ́ àdúgbò tó ń gbé ilé pé ibi tí ibi bọ́dí eh, studio ẹgbẹ́ kò tó lé níwèé kọ́ níbẹ̀ ẹ bá ti kí náà ọ̀bá yìí ẹ jọ kọ́ látàwọn ọ̀gá lẹ́yìn wọ́n àgbọ̀dọ̀ bá kò tí ì sí náà tó bọ́mà yóò bá bẹ̀rẹ̀ orin ní báyìí ọmọ ní bọ́mà yóò tẹ́lẹ̀ mẹ́wàá ọmọ yóò tẹ́lẹ̀ mẹ́wàá ní ẹ̀ka ẹ̀ka tó bẹ̀rẹ̀ ọmọ yóò tó kókó fẹ́ ha orin òjò kókó fẹ́ mọ́ fún ọkọ̀ yìí àmọ́ nígbò tó wà ń bọ̀ ní túláàtì ń ta sí ilé sí ní túláàtì yóò bàbá wá sí yóò mọ̀ wá ní ìdí ọmọ ọmọ wọn tẹ̀lé wọn sọ pé ọyá kan kò hàn ló kàn fún mi èyí àwọn tó tó kí ni ọmọ rẹ ti ti kẹta ọyá ń tó lé dé orí òkú ẹ̀kọ́ yẹn ọyá kan tó lé kàtà tó lé mẹ́ta fún yára pé ló mọ̀ láti máa yìí ẹ àbúkọ́ máa ti gbé o nìkan sí i kẹ máa rẹ̀ létí bẹ̀rẹ̀ rẹ̀ yìí yóò kọ́ fún yín torí lẹ́yìn tó lé léyìí ti báyìí kí ló fà environment lápá lára rẹ̀ òun náà ni tí àbá yìí sọ fún arákùnrin pé environment tó wà yìí àdúgbò kó omi environment rẹ̀ ọwọ́ ẹjú environment ilé fún pé ẹ lọ àdúgbò báyìí lọ ìlú báyìí tó bá dé ibi tí ń sọ yìí ó bá àwọn èèyàn eré bẹ̀ dáadáa àwọn àwọn tó ń jẹ́ fún àwọn ọ̀hánà owó tààrà àwọn ọmọ pọ̀ bẹ́ẹ̀ tó bá ti wà bẹ́ẹ̀ lásìkò òun bá tó lásìkò òun bá tó wọ́n ti pèrò wọ́n ló dìde ẹ̀rọ kí o nítorí pé kò sí sí máa ń rìn lọ́wọ́ lórí ìjọ́sìn fún àwọn ọ̀hánà owó tààrà ní kéyìn ti ní kéyìn láwọn kéyìn tó ń ṣe lẹ́gbẹ̀ẹ́ títí táyì bá fẹ́ láyè tó bá fẹ́ láyè lọ kàrẹ́ àwọn yìí kò àbẹ àti ẹ̀sìn ìtàkùrọ̀sọ ẹwà láti ẹ̀mílì ẹ máa sọ pé ọtí lọ́dà àwọn òjì pé ẹ̀dá sí ẹ àìmọ́tẹ́ ẹ̀kọ́ ni òjì pé ká máa tó máa tó ká máa máa lọ àwọn ti pé ká máa ẹ̀sìn àbára kàjá parí parí sáà lè náà ìdáwọ́ ti àbára àbára wọ́n ti àwọn ti sára máa ẹ̀ láti fún ìjàmbá ìjàmbá wọ yóò ti wá wà pàá nínú ṣe pé ìjọ kẹgbẹ yẹn pé á ọ̀rẹ́ á ọ̀rẹ́ àgbẹ̀ ìgbẹ́ ń gbẹ yìí o ṣé mo ní ìdíkí mo tọ́lẹ̀ yìí ló fẹ́ délé o ẹ àwọn bẹ̀ẹ́ délé àti àtẹ́bí náà máa lọ́lẹ́rù nílò tẹ́ ìrọ̀ parí rẹ̀ nítorí kíni nítorí pé aláburú èèyàn sájọ jọ láàrin ara wọn àwọn tó ẹgbẹ́ èèyàn rẹ ló bá jòkó ni wọ́n máa ń rántí pé nu a ah, ọ̀rẹ́ já parí tàbí a ah, èmi ò sí máa wù já parí já lọ lè kírun rẹ tí o bá tẹ́lẹ̀ tí ó jọ máa ṣe má òun ò ní sọ já lè kírun òun lọ lè kírun so díẹ̀ díẹ̀ ló ti máa máa lára wọn. arákùnrin wa bẹ̀rẹ̀ sí lọ ànábìsọ̀ láwọn àyọ̀ fún arákùnrin wa bẹ̀rẹ̀ sí lọ ìwà lọ ìwà lọ so ó wá débi kan nítorí bí ó dé àárín kan tó jẹ́ pé ibi tí ń lọ yìí kò tí ì débi tí ó jìnà sí ibi tí ń lọ ìlú náà kó lọ tó ń pàtó wá dé ibi lápèjú èyí jẹjá fún alápèjú èyí ká ń láti lẹ́yìn láńgé ọmọ lọ sí ọ̀pá ẹni náà ní èèyàn wá lọ èèyàn lọ ọ̀pá èèyàn lọ wá kó lọ rẹ tó ń pàtó dé iná púpọ̀ rẹ̀ tó tún náà tó ti bí nígbà tó dé bí amáyọ̀ gánmá nígbà tó dé bí irú amáyọ̀ gánmá bí kú dé dé nù àti kó kú rẹ̀ bá dé nù Ah, ẹni Israẹli kò kírun kò gbà rẹ̀ kò lọ tàbá kò lọ ájì kò sí kankan nínú dáadáa ń lọ kò sí ìdébìdé lọ ó sì jìnnà dídé lọ ó lè kó ní ìwé ẹsẹ̀ tó wà ní. àwọn mọ̀lẹ́kà mi wá dé mọ̀lẹ́kà mi máa lọ lè rí àwọn òun dé pẹ̀lú gbogbo rẹ̀ ibi ha ọwọ́ mọ̀lẹ́kà mi máa àwọn dáadáa ara àwọn èèyàn wa lélẹ̀ abẹ́ wa pàdé rẹ̀ nígbà tí ẹ̀jẹ̀ ìgbà níbi táwọn méjì wa tán wá fẹ́ tìyàn mú ẹ wo olùdó òde rí òtàbùlọ̀ lùkà wọn á pàdé rẹ̀ yàpọ̀ àwọn kan adé wọn ní ẹ̀mí náà ní wọn mú ẹ̀yìn yìí ẹ̀yìn ní àìsí náà ní wọn mú ó dà wọn adé báyìí wọn bẹ̀rẹ̀ nípa àmàlà lọ. àlejò sọ̀rọ̀ bá wàlẹ̀ ó ní àwọn sùhánù wọ́n sàárà wà ó tún wá náà láìka mi ìgbà pé ìwọ lè ṣe kíni ìwọ lè ṣe ìdájọ́ láàrin wọn lọ́dí bá máa dáa iná pàpà lọ́wọ́ yìí kí ni mọ̀lẹ́kà wọn fẹ́ fi ìdájọ́ mọ̀lẹ́kà wọn sọ fún pé fún wọn pé tọ̀ ẹ̀gbọ́ o níta fi ìdájọ́ ni pé a wo ibi tí ń bọ̀ níbi ẹ̀sẹ̀ àti ibi tí ń lọ níbi ìlú tó pé ìlú tó mọ́ ní táwọn ẹ̀dá dá wà ìyí tó bá súnmọ́ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ ó bá lọ tábọ̀ ló tún máa à mọ̀láńtà nínú rí ìgbà àwọn èèyàn bú yóò gbà yóò kó yóò lè kó bá àwọn ìdáwọ́n náà tààrà lórí yóò lè lè kó bá wọn. àmọ́ báyìí pé bíi ti ń lọ yìí báyìí tó bẹ̀ ló tún máa mọ̀láńtà ti rí ìgbà àwọn ìyàrá dáa yóò kó papọ̀ máa mìíràn rí nínú àgbẹ̀bí náà àmọ́ bá wà á léyìn nínú àgbẹ̀bí yìí náà wọ́n ti kí náà wọ́n ti hàdà wàá tún náà wùdá ó jìnà gan ibi títí ń bọ̀ ló kú májú ó ní Allah subhanahu wa ta'ala ó wá ránṣẹ́ sílẹ̀ ó pàṣẹ múlẹ̀ ilẹ̀ ibi títí ń bọ̀ Allah subhanahu wa ta'ala pàṣẹ fún pé à ń tàbà àdì ó yá jìnà ó wá pàṣẹ múlẹ̀ òkè wá bẹ̀rẹ̀ sí ó wá pàṣẹ yìí ó wá pàṣẹ fún ilẹ̀ ibi tí ń lọ ife à ń tàbà rọ́bì ó ní ilẹ̀ mọ́ súnmọ́ ilẹ̀ bá súnmọ́ ọ̀yà ìdáhùn nígbà tí wọ́n mú àwọn tí wọ́n wá ìgbà so ah, màláìkà ní máa ń kúrì sípò àwọn èèyàn dáadáa kó bá gbé kó bá gbé ọmọ so ẹni yìí kò sí lára kankan o a a kò rí lára kan tó lè tó ṣe yìí àmọ́ látara pé kí ni nǹkan méjì ni lábàá tó túbá tó túbá ó túbá òdodo ni ó fẹ́ kó bí ẹ̀sẹ̀ yóò tán ẹlẹ́ẹ̀kejì ni pé kò sí ìgbàláyè fún láti ṣe dáadáa kò sí ìgbàláyè fún láti ṣe dáadáa lẹ́gbàá tó túbá tán àmọ́ àwọn dáadáa míì náà tó ti ṣe kò sẹ́yìn láyé yìí kò sí ìsìnkà láyé dáwà sọ pé hundred percent àkáìtẹ̀ ìlú dáadáa ló láyé kò sí ń bọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ ó yà pọ̀jù dáadáa rẹ̀ nígbà tó tẹ̀sẹ̀ kan nínú hundred percent ó lè di one percent yóò di dáadáa so irú dáadáa wọn ti di láyé wọn ti kiri wọn ti transfer rẹ̀ wá fún inú tẹ̀ dáadáa rẹ̀ so irú eléyìí ti báyìí á ti tó kínú kò gbà wẹ̀ àmọ́ nítorí pé kí ni nítorí pé òṣùṣù kò ní bára dáa so irú tó báyìí ní irú tó báyìí náà lọ́wọ́ tó ń pè pé tó ti ń bà náà lọ́wọ́ tó tún ní láti àpẹ́ àtúbọ̀ lọ́la ẹ̀ ẹ̀rọ̀mẹ́ni ti gbọ́ra kúrò lé ọtí tó máa wé ọtí ti mọ̀ yóò àlọ́ òtúbá ẹ̀ ó túbá ń gbé kí ni mo lè sùn kí mẹ́jìmá ṣé àti ìtúbá mo lè sùn máa ibà máa àti sùn ká mẹ́jìmá tó bá tún wá jí ni tó bá tún yẹ òfin áà àtúnjí sọ̀rọ̀ tó yá nù ṣe tó lọ rù so àwọn fíìmù ẹgbẹ́ pé wọ́n tún lu túbá náà rù túbá yìí túbá yìí kò ní í jẹ́ ìtọ́wọ́ وكلا فريقهما خبر كاتب قلوبهم أنا بني الندم الندم توبة أنا بني أباما يا إيه ما كباما ibi a òbí wa dé ẹlòmí ìtàkùn mi ní ìlú bọ́ọ̀dún lẹ́yìn tó ibi tó bá tún ara tilẹ̀ yìí tó bá kọ́ gbárí báyìí a ah, nígbà bá wà ní nígbà bá wà yìí nígbà bá wà yìí wà ń tà nígbà bá yìí wà ah, ń tà bó lè tóbi ni wọn gbé káàkiri wọn ni èmi ń láwọn tó jẹ́ pé mo ní kò sí ìlú sí ìfẹ́ ìlànà ètò wàlá ẹlòmí mo bí yẹn kàrí kò sí ìlú tí mo dé sí ìfẹ́ lálẹ́ sí á ìkú sí ìfẹ́ jákàbò tí ìbá ti pápá tó wá dé eré ilé orí ìdílé ìdílé àwọn àkàtúntò kó tó bá òun náà ti jọ yẹ ìfẹ́ àgbà ló dé òun lágbára wọn ni ó bá lágbára ni ó ti bẹ́ẹ̀ lọ láti tó àwọn tí ó lé ìwé ti túbà wọ̀ tuntun bá ti pé téèyàn bá rántí pé tí mo dé ní tó ojú ọ̀rẹ́ ni mo bọ́ lójú yìí ìdí ha ti pé á ah, ìbá bá ti bá èyí ó máa ní lọ́mà pé kí n tún padà síbẹ̀ mi láyé èyí ó máa bí yàn tí ẹ máa ti mú bàbá wọn tí ẹ máa wọn kan tún wà lórí ẹ̀ gan èyí ó máa kó ìyá wọn ọ̀tọ̀ olóògùn tí máa àwọn tó bá dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ àwọn ọlọ́tí ọ̀rẹ́ rẹ òògùn máa àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rọ̀ àfún wa tẹ́lẹ̀ bá lè dé yá ìjọba lé sí náà àwọn ẹ̀dọ́ tó bá lè dé yá ìjọba lè dé ẹ̀dọ́ àdáàlú alàlàyé kàfà ìlì ọ̀dáàlú alàṣẹ́ kàfà ìlì ẹni tó bá tọ́ka yẹn sí dáadáa bí wàá tó tọ́ náà ló dé nù القرآن وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان àmọ́ náà lọ́wọ́ lé dáadáa ni áàmù fẹ́ ṣe mo fẹ́ áàmù fẹ́ lọ lé kéwù ìyàrá lé kéwù náà gbà pẹ̀lú ìnáwó lé kéwù rẹ̀ áàmù fẹ́ jẹun ìrówó jẹun áàmù ìníkírà áàmù fẹ́ jẹun tọ́ba yìí tọ́ba yìí ṣe ní ìtàn dáadáa ẹ̀ máa lọ́wọ́ lórí ẹ̀ áàmù àwọn tí ò rí àwọn òrukàn tí ò rówó tí ò rí jẹ tí ò rí mú ẹlápẹjá sàánú wọn ẹ̀rà lọ́wọ́ lórí ẹ̀ eléyìí làwọn kan dáadáa tí ìmọ̀ràn lọ́wọ́ lórí ẹ̀ bọ̀dá ta àwọn ọmọdé tí wọn lọ́wọ́ àgbọ̀dọ̀ nà lọ́wọ́ lérí ẹ̀jẹ̀ ẹtì mú sí ẹtì pé gbogbo ó bá nínú àkàbà yìí yóò lè fi àgbo ni ó wá bọ olè pọ̀ ebi ebi ebi oúnjẹ tó pa ò ebi gbórí pa àwọn ọkàn ẹ̀ ó fẹ́ lọ lè mú gbórí ẹtì pé ọtí ó bá ní wá ní ẹ̀rà báyìí kọ́nà ò lè ìwọ̀n tó jẹ́ ọlọ́run tó fi ń pa ebi oúnjẹ òtún bá wọn bó ti wà wọn ebi ọtí ń pa èèwọ̀ sí fún un gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti gbogbo àwọn ọ̀wà àbàjẹ́ tábàjẹ́ àwọn èèyàn ń tèwà àbàjẹ́ àgbọ̀dọ̀ ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ wọ́n àbí òde ẹlòmíì bẹ́ẹ̀ ní àtìlẹ́ ah, bá wọn ṣe mòrí ní ìfẹ́ ní ẹjẹ́ bẹ́ẹ̀ àwọn tó máa mú àgbòrò wá fún ọ̀gbọ́n òkú sáré ẹ̀ẹ́dẹ́ àgbà ẹ̀ẹ́dẹ́ àgbà tó náà ẹ̀ẹ́dẹ́ ah èmi ní báwọn ìṣòkó bẹ́ẹ̀ ní wọn tàtẹ́ ti tán ti kó bẹ́ẹ̀ ẹjọ́ sí náà nù àbí wọ́n ni wọ́n fi àdá rẹ́ǹtì wọ́n ni wọ́n fi àwọn fi lọ́kùnrin fi rẹ́ǹtì àwọn ó bò ní ọ̀rọ̀ ẹ̀ náà ti gbà àwọn tí wọ́n ti òde òkú ọ̀rọ̀ ẹ̀ náà ti gbà àwọn tí wọ́n ti tí ẹ bá bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala yóò tó yàn ọmọ yẹn tó kìí láàrin ìjà ńlá òun makhraja tí ẹ bá bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala yóò tó nà báyọ̀ fún wa wọn ò pé a ti máa ṣe ń gbà wọn olùdí máa ń tani máa gbà tí máa ti tẹ̀lé máa tani máa ti tẹ̀lé ọ̀nà mí wà tó bẹ́ẹ̀ Allah subhanahu ni yóò bá ọ̀rá yìí nígbà àtàwọn nǹkan ní dáadáa míì náà wọ́n lè lè fẹ́ ṣe èèyàn lè fẹ́ ṣe àlùmọ́ àdùbà ṣé kí n ṣe kankan ṣé kí n ṣe kankan ẹ̀ẹ́dẹ́ bẹ́ẹ̀ ṣe kankan o ẹ̀ẹ́dẹ́ bẹ́ẹ̀ àti àdúrà àbá ṣe kíní kan ó káwù mí kò kàwé káwù mí lẹ́nu jọ ọyá ẹ bá pa màlúù ó wá pa màlúù òdìdí kan ó wá dá sí ó sì ìbájì àwọn ẹ̀fẹ́ wá jẹ wọ́n sì jẹ wọ́n sì jẹ ọkọ̀ lórí ìtura máa dùbà lélẹ́yìn wọ́n máa àwọn ọ̀nà míì pọ̀ṣẹ̀ pẹ̀lú ọ̀sùn hàn lọ́wọ́ dáadáa ó lè fi hàn lọ́wọ́ wọ́n àwọn olèwà àwọn lọ́wọ́ lọ́nà ní ìgbà tí ó tọ́nà gbogbo àwọn eléyìí náà tí ó fi hàn lọ́wọ́ so ibi tá a ti lọ òun náà ni pé kí ni ipe àwọn tó jẹ́ ilé wọ́n ṣe kí ni sáà sáà nípa wàhálà ló fúnra tó ní náà níbi òkun wọn ní òkun àwọn náà ni àlẹ́bí náà àrùn mú wà á nílò ìkọ̀rẹ́ ha àtàwọn tó ní tẹ́rẹ̀ kó láti ìdáàbì máa tẹ́ iná ní pé ẹ̀gbọ́n tí kòránì bá jùlọ fún wa fi jẹ́ dáadáa ìdí àti bá jùlọ fún wa fi jẹ́ dáadáa ni iṣẹ́ dáadáa yìí kò wá lè jẹ́ ìdí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ àwọn ọ̀hánà wọn tàbí ọjọ́ ìdí àti àmà àti káàdì mọ́jẹ̀mú mẹ́ta àbí méjì nígbà mi ọ̀nà olùpàdé mọ́jẹ̀mú mẹ́ta òun náà ni pé ìyẹ́bọ̀rọ̀ jẹ́ mùsùlùmí mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ nù kí ẹ̀ máa ti kọ́ jẹ́ mùsùlùmí ó ti ṣe kí ni ó ti fo dáadáa alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí ni àti ìkìlá dáadáa tó bá fẹ́ ṣe kó o ṣe ń torí ti Allah subhanahu wa ta'ala nìkan má pa ẹ̀dá ní ìpapọ̀ ma á ti lágbẹ́jọ́ bá yìí ní ti lágbẹ́jọ́ bá màmí lè yáre káwọn yóò bá máa kí mi ká máa máa sọ̀rọ̀ dáadáa nípa mi kò tẹ́yìn bá tẹ́lẹ̀ ìbá ti wọnú tẹ́tẹ̀ yẹn ṣe Allah subhanahu wa ta'ala ní tàbá tó wú wọ̀ ṣe ìgbà wò àtiwọ́ àti tó papọ̀ mẹ́rin àtàwọn tẹ́ ẹjọ́ pàǹkọ̀ èyí kọ̀ọ̀kọ́ so eléyìí òun náà ni wọ́n jẹ̀gbọ́n alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tẹ́gbàtẹ́ máa jẹ́ èèyàn gbọ́dọ̀ sí èyí láti ọjà bá sùhánà wọ́n tààrà tó ń sọmọ náà sùhánà tó wà máa umiru illa li ya'budullaha mukhlisina lahu din kò sí dáa pamọ́ láti ẹ̀kọ́ ṣe illa li ya'budullah àti tó máa tẹ́sùn àwọn sùhánà wọ́n tààrà nìkan mukhlisina lahu din lẹ́ni tí ó máa fi àpọ̀ mẹ́sì fún tí ò ní máa pa nǹkan kan nípa ọmọ àwọn sùhánà wọ́n tààrà nìkan eléyìí òun ni májẹ̀mú òun náà ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ nínú kí ni nínú májẹ̀mú tí ìtẹ́lá ẹlẹ́ẹ̀kejì májẹ̀mú ìtẹ́lá ló ń tẹ́ tọ̀rọ̀ dára májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta òun náà ni dábàá àtòrọ̀ sùn òun náà ni kó jẹ́ pé ìtẹ́lá tá a bá ń ṣe yìí ká jẹ́ kí ni ká mọ títẹ̀ lánàbí ògùn tábà kà fún dáadáa tábà ẹgbẹ̀ tán bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ pé ó jọ bá nàbí tètè òwò wà níyàbá òwò tẹ́tẹ̀ bá ti ṣe láyé kí èdè ló ti tẹ́tà ń tẹ̀wá wa lọ́wọ́ láwọn ẹgbẹ́ àbíjọ́ tí ń tẹ́ bá là kalẹ̀ àwọn ọmọ kan wọ́n kalẹ̀ yọ lọ́wọ́ tí wọ́n náà gbà á ìgbé àwọn ha ní jẹ́ kan ìgbà mi àbá rẹ̀ ha oníjẹ́ oní ọmọ fà á wọ́n náà wọ́n fà á eléyìí kò ní jẹ́ tọ́wọ́ bá o nítorí pé kíni nítorí pé àdáda rẹ̀ gbogbo àwọn tẹ́tí bá ti jẹ́ àdáda rẹ̀ láyé bẹ́ẹ̀ bá náwó sí i bẹ́ẹ̀ bá ṣe wàhálà lórí ẹ̀ kò ní balada lẹ́bi ẹ̀ o ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala wà kò lè lóru ẹni bẹ́ẹ̀ nínú sọ́ọ̀tù bá ti yá ó ní áńdílà ábìlọ́tún náà síbà yóò ti jẹ́ títẹ́ títẹ́ yóò ti jẹ́ bí ẹni máa kú náà síbà ọ̀rọ̀ yóò rẹ̀ yóò dààmú ábìlọ́tún náà síbà tẹ̀sílá náà rà hàlìyà tó tó àlà tó ṣe wájú ọ̀bí àti àmà tẹ̀sílá náà rà hàlìyà yóò ti jẹ́ yóò ti jẹ ìyà yóò wọ̀ náà yóò jẹ ìyà lẹ́gbẹ̀ẹ́ ìlú nítorí pé kí ló wà nítorí pé iṣẹ́ tó ń ṣe òun iṣẹ́ tó bá lànà lẹ́nu iṣẹ́ tó ń ṣe òun iṣẹ́ tó tako súnà ní sọ̀rọ̀ bá wà lé òun lọ́làmù ni tó bẹ́ẹ̀ náà ni yóò kàn ti wà lànà lásán ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wà lànà lásán nìyẹn ẹlòmí ojú kò lé òun ní jáde rárá yóò wá lówó ọgbẹ́ wà yóò wà nílé mọ́ fún malé rí ẹ wọ́n máa bá gbé tẹ̀ wọ́n máa bá gbé tán bẹ́ẹ̀ náà kò ní jáde lọ lè kíjí máa débò pé jáde lọ lè kíjí máa yóò wá ní kíni yóò wá ní òun wọlé òun wọlé gbọ́dọ̀ yóò wá wá bẹ́ẹ̀ wá ní ẹlòmí òkú ogójì ọjọ́ fún rẹ̀ ẹlòmí kú mọ́ wọ́n yára yóò tẹ̀lé yóò alóò jáde yóò tún wá sa ẹ̀rọ jáde ẹ̀wọ̀n ìwé lè ní báyìí kí tó ṣe oríṣi yàtì ó kàn fi àjà rẹ̀ mọ́lẹ́ ní orí tara kan ẹ̀ tó yẹ kó máa jáde kó máa lọ lè kí jimá kò kí jimá tó yẹ kó máa jáde kó máa lọ lè kí òun jàmá kò kí òun jàmá wọ́n wà nílé bẹ́ẹ̀ so ilé ìdílé yìí kò bá lára ní sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sọ̀rọ̀ àwọn wàhálà rẹ̀ bíẹ̀ gẹ́gẹ́ ni ẹlòmíì ló máa náwó rẹ̀ yóò máa náwó tí ọ̀nà àmì ẹlòmíì ò ah, ní á omi owó gan-an yóò máa wá náwó tó gbé àwọn ọjọ́ kan àwọn ọjọ́ alátàlátù kan àbá ní náwó fún ẹnu yóò sì máa ṣe pé òun náwó lórí ẹ̀sìn ẹlòmíì bẹ yóò máa náwó lórí bẹ́ẹ̀ ah, àfẹ́sọ̀jọ́ bí àtẹ́bí yóò náwó kò sí tí oníbẹ̀ tí oníbẹ̀ bẹ́ẹ̀ gbé kàlẹ́ náà ní owó láti fi gbúrò àwọn ọ̀gá yìí gbogbo lórí yìí náà náwó lànà yìí nítorí pé kíni nítorí pé kò bá ìlànà náà bì mú so àti àti iṣẹ́ tí yóò bá ní iṣẹ́ dáadáa ni táwọn àwọn ará kan bá gbẹ̀sán bẹ́ẹ̀ tó bá jọ gbé dàgbé àmà òun náà iṣẹ́ tí kiri iṣẹ́ tó bá jọ kàlẹ́ nìyí kódé káwọn sábẹ rẹ àdébí ní àbílẹ àmàlà lẹ́yìn àárẹ yìí àbúrúnà ọgbà ọ̀rọ̀ nà ẹni tó bá ti jẹ kan tó wá rò pé jẹ yìí òun ó balada bẹ́ẹ̀ tí ò wá jẹ àti ànábìtọ bá wà yóò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ ọ̀rọ̀ ìjẹ wọn ìjẹ lọ́wọ́ bá wọn. tó lára ilé yìí tá a bá fẹ́ ṣe láyé ní dáadáa ẹ jẹ́ ká fi èsì àwọn kan méjì sí ọkọ̀ ha kọ́kọ́ gbé pé láti ojú ọlọ́kàn ọkọ̀ wò pé ẹni tó bẹ́ ṣe ń torí ẹ̀yìn ẹ̀sán olórí tó kàn tó wá jọ̀gbìn àdìyá rí ó fi ọ náà ẹ wọ́n ní òkúkú ìgbẹ́gbà ẹnu ọgbẹ́ dúró ma ẹ̀sìn bá mi ẹ bẹ́ẹ̀ sábà tiẹ̀ náà ní dá àtàlẹ́ ẹ̀sìn bá mi dá àwọn olówó àwọn ọmọdé máa ń sáà ní àwọn èèyàn ó tán kí wọ́n lọ bí fún wọn. so àmọ́ tó bá jẹ́ òkúta ìdí àná àwọn ọ̀sùn hàn wọ́ta alá nìkan ló lágbára láti fún ọ lẹ́sàn pẹ̀lú àjẹ́ náà ọba jẹ́ra tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí tí wọ́n lé tàwa ní mú eléyìí ká pa kárí mi tì ká máa ṣiṣẹ́ lórí ọlọ́sùn hàn wọ́ta alá akọ́kọ́ ṣiṣẹ́ tàbátú wa bẹ jẹ́ náà tàbátú wa wò ó pé ṣé ànábì sallallahu alaihi wasallam tó ṣe ṣe bẹ́ẹ̀ lọ́la ànábì tí ẹ bá jòkó olùkọ́ ara ẹ̀jẹ̀ jẹ́ kó máa sùn yàní ó lọ́lá fún ọ ó lóore fún ọ tí kò máa ṣe kíni kò máa wá sí àdáda rẹ̀ o kò máa ṣe bídíà láti yóò máa bá rẹ̀ kò máa kò máa wá sùn ó lóore fún ọ jùlọ. sọ́dà àwọn sábà àwọn sábà wọ́n máa sọ pé kíni àrètè sọ́dún ti sùn náà kéèyàn máa ṣe kíni kéèyàn wà níwọ̀ntúnwọ̀ntì ní sùn náà kò wà níwọ̀ntúnwọ̀ntì ní sùn náà ó jẹ́ pé òun tèyí tó lágbára rẹ̀ kánú àwọn súnà láwọn ìṣe sọ́nà yẹn nínú súnà ó ní káyìrún nínà lè ṣe há ní bèbè à ó lóore pọ̀ tó wá máa gbìyànjú kó wá máa ṣe wàhálà lórí kíni lórí àdáda rẹ̀ lọ. so àlejò sallallahu alaihi wasallam ó ti sàánú wa ó ti sa àlàyé gbogbo dáàmà sí mẹ́sàn wa àwọn tàbí sọ pé ittabi'u wa la tabtadi'u ẹ máa tẹ̀lé tó ti wà nílẹ̀ ní ẹ má ti dá àgbàkà nílẹ̀ máa ń sọ̀rọ̀ àti ah, tó yí yàní àdéhùn láwà lè sọ́dà ó ti tó yí ó bẹ̀rẹ̀ máa bẹ́ẹ̀ máa wákàtí mẹ́sì tó yí dàn àwọn wọ̀nyí àwọn náà ni Allah subhanahu wa ta'ala lórí náà nàbí òkú àwọn tó bá ní gbogbo àwọn kata àtàlàyé wà yìí pé àwọn tó nígbàgbọ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ dáadáa ṣiṣẹ́ dáadáa wọn tó ṣe kíni tó bá gbogbo àwọn mẹ́jẹ̀mú ta sọ yìí ó ní kí àtẹ́bí okú wọn ní o pé ánàlà hùn jẹ̀nàtì pé dáadáa ju àwọn ọgbà àdẹ́ra àwọn àjẹ́ndà àwọn ọgbà àdẹ́ra ń bẹ́ fún wọn tó bá tíjọ́ òkèlè àti àmà àjànàtú ọgbà àjẹrà gáàdì ọgbà nápẹ̀ bẹ́ẹ̀ inú èdè lábáwá ni o inú èdè lábáwá òun náà ni ọgbà igi pọ̀ bẹ́ẹ̀ igi eríṣiríṣi àwọn èso eríṣiríṣi bẹ́ẹ̀ àmọ́ tó bá ti kó sínú yáyọ̀wò nínú sẹ̀ríà kí láà pè ní àjànà òun náà ni ilé tí Allah subhanahu wa ta'ala kọ́ kalẹ̀ tó parí sí ìkalẹ̀ fún àwọn tani fáwọn mùmí ní òdodo tó yẹ pé eríṣiríṣi ìgbàlù ní bẹ́ẹ̀ ẹ̀ ń pé pé àjẹ́nà tá ń sọ yìí tẹ́jì ní ibi tá a di àlàyé ha àwọn akérèmọdò yóò máa sàn yóò máa sàn gbàkọjá lábẹ́ inú àjẹ́nà yìí àwọn onídàá sì sọ máa pé kìí ṣe abẹ́ ilẹ̀ ilẹ̀ ẹnu lé yóò ti máa sàn kí a níbi àwọn igi tó wà nínú àwọn ọgbà yìí àwọn ìṣẹ̀lẹ̀ ìlú yóò máa sàn àwọn ìṣẹ̀lẹ̀ ìlú àtọ̀ yìí yóò máa sàn ìṣẹ̀lẹ̀ ìlú yóò ti di báyìí nínú wa ni yóò máa sàn àwọn ìṣẹ̀lẹ̀ ìlú àwọn àtọ̀ ìjẹ́lẹ̀ rúbí ìbẹ̀nú àjẹ́ náà tó yẹ pé omi tó dùn lẹ́nu ni omi tí èso omi tí omi tó tẹ́kọ́ omi tó lè lẹ́nu kọ́ ẹ́ ṣe bí omi kànga omi tó dá òun náà ni inú inú ìtẹ́lẹ̀ rú tí ó máa sàn nínú àwọn àjẹ́lẹ̀ yìí ìní ìbẹ́ẹ̀bẹ́ tó jẹ́ pé wàrà ni yóò máa sàn wàrà yóò máa sàn bẹ̀ mí odò ní káwárí odò wọ́n máa sàn wọ́n á jẹ́ mí ìbí ìbẹ́ tó jẹ́ pé kí ni tó jẹ́ pé lákùnrin láti dà tó yẹ pé ìyàní ọtí ẹlẹ́rìn lòdò èdè bí ọtí ayé o ọtí tó máa mú tó máa já kọ́tà kọ́ o ẹ ọtí mọ́pò kíni mọ́pò kòtò mọ́pò kékeré kọ́ ṣe pé ilé wa ga lójú rẹ̀ òun kọ́ ìyàní ọtí yìí àwọn ọtí ti pààyàn àwọn tí a jẹ náà so àwọn tí yìí òun náà ṣe pé àpapọ̀ láti ra àwọn tí yóò máa mú tí yóò máa ṣe kíni yẹ́n máa wá gbọ́ àgbẹ̀ nínú ẹ̀mí ìbẹ̀rù àgbẹ̀ inú àwọn tí ń bẹ́nu tẹ́lẹ̀ rú inú odò tí ń bẹ láti jẹ́ náà òun náà ní kí ni àwọn náà ní odò tó yẹ pé mẹ̀rẹ̀ àtàlẹ́ mọ̀sọ́fà látara oyin àwọn oyin gidi ètò oyin dúdà ètò oyin èké àwọn oyin gidi oyin tó ń má kankankanká tó pé tó kọ́ kan tí ó kà máa sàn bẹ́ẹ̀ òun náà lóyin ẹ wá wò ní ìgbàlù wo ló wá tó gbà wẹ́lẹ́ ó ní àwọn eléyìí òun náà ní kó ṣe fún àwọn mọ̀mìnì fún wọn ní odò pẹ̀lú àwọn kẹta sọ yìí ó tó wá fẹ́ júwe àtẹ́lẹ̀ ìfún àdíwájú kí ló fà

gẹ́gẹ́ náà lórí wá ròyìn àjẹ́nà náà nítorí pé káàbà máa tẹ́kí ni káàbà máa sáré káàbà máa sálábà ń tètè káàmà gbìyànjú bá ṣe wà nínú àwọn tó wà jẹ́nà yìí òun náà lọ́sọ̀ láwà ní òpẹ́lá lórí òyìn àjẹ́nà náà fún wa àlọ́bí wa ní kúlàmà rúdìkù minha min samaratin lórí ìdùkọ̀n kọ́ọ̀lù hádà lẹ́yìn òsìlẹ̀ nìkan ó ní gbogbo bàtígbà fún nàbà jẹ́ gbogbo wà lọ́mọ wa ń gbé èso wa fún wa ọ́ọ̀lù hàdà lẹ́dí òde kùnà náà bẹ̀rẹ̀ kọ́bù wọ́n máa ní àdébélé náà fún wa tẹ́lẹ̀ ọ́ọ̀lù hàdà lẹ́dí òde kùnà náà kọ́bù àwọn fún tẹ̀sí sọ fún wa pé ìtúpọ̀ àti Allah subhanahu wa ta'ala fi ṣeré fún wa òun náà ní pé kíni kọ́mọ ní òní sí ìmọ̀ pé nǹkan yìí yàtọ̀ nígbà tó bá dẹnu wa wọ́n máa dẹnu wọ́n máa máa gbádùn nǹkan mi lọ́pọ̀ nígbà tó tẹ ọdún náà báyìí dé tó bá di áàpù lẹ́nu rẹ tàbí ìdùnnú yẹn ó ṣe kéde yóò tún máa lékún sí ga nígbà tó gbé kalẹ̀ nítorí ká ayé jọwọ́ dúró báyìí ó ṣe kó kìlé ní àbá go ẹ ọ wá gbé sẹ́nu báyìí dé ó bá di nǹkan tó dùn náà pé ìdùnnú yẹn ó ṣe kéde yóò lè kéde kàtì kò ní dàbí ẹni tá a bá ti ṣe kéde tá a bá ti mú nǹkan míì wá fún agbẹ́sàn wá fún lónìí àwọn agbẹ́ àpò wá fún ó ti hàn pé àpò náà ń gbé bọ̀ ìdí òmò ẹ̀rẹ́ sílẹ̀ rẹ̀ náà ni pé àtọ́wò wá fún àmẹ́lẹ́ ìyàwó ọ̀sán láti wọ́n ta aláṣẹ fún wọn kẹwà gbé ní kó bá tó máa jẹ́ àlékún ìdùnnú fún wọn nínú àlùjẹ́ náà ṣe kú lẹ́mọ̀ rízikù mi ní ha mi sámàtì rízikù mi sámàtì kọ́ọ̀lù ha lẹ́dí òsìkì náà nìkan wọ́n mọ̀ ní ha ah, ìwé náà ni wọ́n ti kíni náà wọ́n gbé wá fún wa tẹ́lẹ̀ ìwé náà la jẹ tẹ́lẹ̀ Allah subhanahu ni wọ́n oṣù bí ha yàtọ̀ lórí ti ní oníwọ́n jọra wọn ni yàtọ̀ wọ́n fàwọ̀ jọra wọn ni wọ́n èsì gàngànà so eléyìí nínú àwọn kíni nínú àwọn tí Allah subhanahu wa ta'ala tó palẹ́ ti kalẹ̀ fún ẹ̀nu àlìjánà nù ike àwọn èso tẹ̀gbẹ́ àwọn èso yìí wọ́n ti ní àlìjánà Allah subhanahu wa ta'ala tó palẹ́ ti kalẹ̀ oníṣẹ́ bá tẹ̀ mọ̀jà fún ara wa tí a tẹ̀ mọ̀jà bẹ́ẹ̀ bá wo èso lọ́wọ́ kọ́lá ti di pé a èso yìí ti wù mí jẹ èso ti sọmọ èso sọmọ tó pé kíká èso yìí yàní yóò mọ súnmọ́ abẹ́gbẹ́gbẹ́ ní ni pé ó gùn pé ẹbá ń já mọ̀ngòrò wá ẹbá ń já kìnnìmá ara ò eléyìí ò nídìí ó tẹ̀ ń lóko eléyìí ò nídìí ó tẹ̀ ẹ̀jẹ̀ bá ń ká kìnnìmá ìwá kò tó gùn àjà àríyá kíká rẹ̀ yóò ṣe kìnnì yóò ti súnmọ́ yín pẹ́kipẹ́ki Allah subhanahu sọ fún pé nínú tí tún á láwọn ìyàwó nínú àwọn obìnrin ẹlẹ́yin jẹ́gẹ́ àti nínú àwọn obìnrin tó bá ti dáadáa láyé náà obìnrin tó bá ti dáadáa láyé tó bá jóbìnrin rẹ yóò máa jọ ọkọ fún ọkọ rẹ náà ní tó bá ti jẹ́ kíni tó bá ti jẹ́ àlùkìyàmá àwọn obìnrin tó bá ti ṣe dáadáa láyé òfin àdénù tó bá ti jẹ́ àlùkìyàmá òfin àdénù yàní tó bá ti jẹ́ àlùkìyàmá àwọn ẹlẹ́yin jẹ́gẹ́ àwọn náà ló mọ̀ sí kíni àwọn náà ni wọ́n máa ìyàwó ọkọ rẹ̀ máa jẹ́ náà wọ́n lẹ́yìn sọ̀lá wà lọ́sọ́lá sọ fún wa pé ó ní obìnrin tí máa wà bú ní máa fi àjẹ ọkọ rẹ̀ tí òjò ọkọ rẹ̀ tí òjò ọkọ rẹ̀ onígbọ̀kànbalẹ̀ ó ní gbogbo ọ̀pá tí máa ti ń fún bí tí máa ti ń fìdí ọkọ rẹ̀ àdébí ní àwọn obìnrin ẹlẹ́yìí gẹ́gẹ́ tá a pàdé ṣe kalẹ̀ fún nínú àjẹ́nà ó ní owó ti máa rí látọ̀hún owó ti máa ṣépèlè ọ̀ wọ́n máa ṣépèlè ọ̀ bí àlè lè gbó obìnrin bí àlè díẹ̀ náà ló kúkú ó fẹ́ kó lọ́dọ̀ rẹ̀ náà ìyàní díẹ̀ náà ló kú àlejò lọ́dọ̀ ó fẹ́ kó lọ́dọ̀ rẹ̀ náà tí ó tó wà bá wa máa ṣe gbogbo ìlànà tó ń ṣe pẹ̀lú rẹ̀ eléyìí òun náà ní tí wọ́n fi kiri tó bá di máa rí jẹ́ náà àwọn obìnrin náà wọ́n sùn hánà wọ́n tààlà tó dá àwọn obìnrin eléyìí yàní àwọn náà ni ó tún máa wà ní àdìjẹ́ náà kalẹ̀ fún àwọn tó bá ti kíni àwọn tó bá ti ṣe dáadáa ó wá ròyìn àwọn obìnrin pé àdùwádùn mọ́tọ̀ ọ̀hánà àwọn obìnrin tá a kọ̀ wọ́n máa ń fún ọmọ kanga àdùwádùn níbi àjábò záwùjù ni torí pé méjì lábábá ti lábábá sọ pé záwùjù obìnrin ìyàwó ń jẹ́ bẹ́ẹ̀ ọkọ náà ń jẹ́ bẹ́ẹ̀ kò sí àtúlá àti méjì nínú èdè lábábá ti lábábá sọ bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ sọ fún ádámà pé ó sùn àǹtà wà záwùjù kàlìjẹ́ ìpè ansa ìwà ádámù wà záwùjùká àtìyàwó rẹ̀ Hawa záwùjùká lórí rẹ̀ àmọ́ lọ́dọ̀ àwọn ulama al-fardh àwọn al-fardhiyun àwọn tí wọ́n máa fi ogún àwọn náà ni wọ́n fẹ́ wọ́n máa ń fi táà sílẹ̀ ilẹ̀ ìpè tàbá fẹ́ fi ogún ìpè ogún záwùjù ni ó máa wà dàrú ma lọ́wọ́ záwùjù ló mú nǹkan báyìí záwùjù ló mú nǹkan báyìí ó máa dàrú ma lọ́wọ́ kí ó sọ kí ni wà sọ pé záwùjátù wọ́n wà fi táà kú sí obìnrin lọ́dọ̀ wọn àmọ́ ló gẹ́gẹ́ lòkù àn tí àlùkùrá ní sọ fún wa yàní záwùjú ìyàwó záwùjú ọkọ bọ̀dáàbù fi àtùwájú mú tọ́ka wọn àwọn náà wí wọ́n ní àwọn ìyàwó kan nínú àjẹ́nà yìí kò sí pé ẹni bẹ́ẹ̀ ni o lẹ́yìn ló gbọdọ̀ fẹ́ rárá o wọ́n ní ìyàwó ní òjò ní ní òjò kà mọ̀tọ́ ìdàrọ́ àwọn ìyàwó yìí àwọn ìyàwó tá a ti kọ̀ wọ́n mọ́ àwọn ìyàwó tá a ti kọ̀ àwọn ìyàwó yìí kí láàpọ̀ wọ́n má àpọ̀ kúrò níbi ẹ̀gbin tó hàn àti ẹ̀gbin tó ẹ̀gbin tó tẹ́kiri ẹ̀gbin tó pamá nínú àwọn ẹ̀gbin tó hàn tààpọ̀ wọ́n kúrò níbẹ̀ òun náà ni pé àwọn obìnrin tá a sọ yìí àwọn obìnrin tí ò ní máa ṣe áìsọ̀ mi o àwọn obìnrin tó wà náà lè jẹ́ náà kò sí bá ń ṣe nǹkan oṣù kò tẹ́jẹ̀ bímọ kò sí ìsìn áádọ̀ kọ́lá kò sí bẹ́ẹ̀ ní jẹ́nàbà lára wọ́n ti jẹ́ òfin ìgbà ìgbà mọ̀ta sọ yìí àwọn onímọ̀ tí kò wa pé kọ́dà ọkùnrin ò ní látọ̀ la obìnrin ò sì ní látọ̀ obìnrin ò ní ní màníyù lára ọkùnrin ò ní ní màníyù nítorí pé màníyù ní Allah subhanahu wa ta'ala tó dá mọ́ wa lára yìí nígbà tá a fi wà láyé lè tàbí ọ̀sùn kábà máa bí ní kábà máa rẹ̀ sí kábà máa bí bí ma àwọn tó ń jẹ́ ìdí àmọ́ tó wá ní láti jẹ́ náà kò tọ́ ọmọ bí bí ma kò sí pé ṣe kíni kò sí pé á bí màmá náà ló bá tó pé kíni kò ní sí màníyù kò ní sí àkàmá àwọn èyí tó hàn nínú àwọn kíni nínú àwọn ọ̀sán tí Allah subhanahu wa ta'ala tó pọ̀ tó pọ̀ àmọ́kò bẹ́ẹ̀ tó pọ̀ àwọn obìnrin mọ́kò bẹ́ẹ̀ nínú tí Allah subhanahu wa ta'ala tó kọ̀ ọmọ kò bẹ́ẹ̀ òun náà ní àwọn kéta eléyìí tí wọ́n inú àwọn ìgbín náà nìyẹn ìwà kéta a máa bí mẹ́ni a máa pẹ̀lú ẹni a máa sọ̀rọ̀ ẹni láì dá a máa fẹ́ kí orí tí Allah subhanahu wa ta'ala fi fún ọmọlá fi jẹ ẹni kó bàjẹ́ ẹni tí wọ́n ti lé dáadáa a máa ní lọ́sàn pé bọ́ọ̀lù ó tẹ̀ mọ́tẹ̀ ẹni tí dáadáa yìí tó kéèta yìí Allah subhanahu wa ta'ala wa naza'na ma fi sudurihim min ghillin ikhwana tọ́jọ́ pé àlùjáàmù Allah subhanahu wa ta'ala gbogbo wa tí ó jà yìí yóò ti yọ kúrò lọ́kàn wíkà lòkù so eléyìí nínú àwọn kiri nínú àwọn ẹ̀sán táàfù ẹjọ́ wà ní ọ̀nà ọjọ́ ìjà ìjáàmù Allah subhanahu wa ta'ala wá parí ẹ̀sùn wa tí ó wá bí ṣùgbọ́n ká lòkù pé wà hum fiha khalidun gbogbo àwọn bá gbà sọ yìí wà hum fiha khalidun wọ́n mọ̀ wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ìtọ́jú ìjà ìjáàmù sọ̀tún báyìí pé ìgbàgbé ìjọba sùhánù wọn tààlà wọn sọ pé ẹ̀bá ti gbàgbé díẹ̀ àwọn àgbọ̀ngbè àti pé inú yóò bàjẹ́ kò ní sí àtọ̀ láàrin ilé ìwà àtàyé sí àtọ̀ láàrin ẹ̀dá yóò náà gbàgbé gbàgbé díẹ̀ àkó bẹ́ẹ̀ náà ni ẹ̀tọ́ máa ń gba ọjà ìyá náà á tún gbàgbé díẹ̀ á tún kó bẹ́ẹ̀ yálà bàjẹ́ so àmọ́ bá jọ òkúta ìyá mẹ́ yìí á máa fẹ́ẹ́ lọ gbére ni inú inú sẹ́yìn yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló lè pé tó bá jọ òkúta ìyá mọ̀ àwọn kèfèrí àwọn náà máa fẹ́ẹ́ nu náà ìlọgbére ni wọn ò ní jáde kó bẹ́ẹ̀ iná ò ní parí iná ò ní tán bẹ́ẹ̀ náà ni àjẹ́ náà ò ní so àwọn subhanahu wa ta'ala yóò pépè ní ẹgbẹ̀ tó bá ti dájẹ́ tán àwọn tí wọ́n ní ìdí wọ́n jẹ́ yàdíẹ̀ àwọn láti jẹ́ náà wọ́n ti parí owó tí wọ́n ti yàdíẹ̀ wọ́n ti kó bẹ́ẹ̀ ó ti wá kó àwọn onílé àwọn àlejò ti kó bẹ̀ tán ó ti wá kó àwọn tó ń ṣe pépè ní àwọn alágbó ní wọn dájẹ́ gan àwọn subhanahu wa ta'ala sọ fún pé sọ ẹ̀yà aráàlú àjẹ́ náà yóò wá mú ikú àwọn subhanahu wa ta'ala yóò wá pa àwọn èèyàn Allah subhanahu wa ta'ala wà á mú sí agbede yóò nìkan mú sí agbede àdìjánà fẹ́ẹ̀sì tó la àdìjánà àdìná yóò wà ní ọ̀dá ẹ̀yà àdìjánà sẹ́ẹ̀mẹ́rin yìí wọ́n làwọn máa ń kúnyọ̀ náà ló pa wá ẹ̀yà alẹ́ iná sẹ́ẹ̀ mọ́ làwọn máa Allah subhanahu wa ta'ala wà ní ọ̀dá ẹ̀dúnmù rẹ̀ yóò wà sọ fún pé látọ̀ntò ní o kòlúùdùn pẹ̀lú àmọ́ọ̀t so ẹni tí ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ọkọ̀ ayé rẹ̀ kò sí kúmọ́ o onílàlá ti kí ni onílàlá ti dúró rẹ̀ kò sí kúmọ́ o ẹ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére ni ẹ̀yin ará alẹ́ àlìjẹ́nà náà olóòdò nùfàlà àmà ò ẹ̀yin náà máa bẹ́ẹ̀ náà àlìjẹ́nà lọ́gbẹ́ òsìkú máa wò so eléyìí òun náà ní kí ni òun náà ní bí Allah subhanahu wa ta'ala ó fi ń sàlàyé àǹfààní kéèyàn onígbàgbọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala àwọn olè tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́dà bí yorùbá ìgbádùn láyé tó tó ìgbádùn àlìkìyàmà òun náà ní kí ni òun náà ìgbádùn tó dáa yìí tó tó ìgbádùn tí ó bá ti pẹ́ tí ìbá máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́gbẹ́rẹ́ òun náà lè kí ọkàn Allah subhanahu wa ta'ala kí ọmọ ta ṣe gbogbo àwọn nǹkan tí máa ba ìmánì jẹ́ tí Allah subhanahu wa ta'ala kó gbé wa jìnà sí kó gbé àwa náà jìnà sí gbogbo àwọn nǹkan tí ìmánì yẹn kù àbí Allah subhanahu wa ta'ala kó mọ́tà sí kíni kó mọ́tà gbé wa jìnà sí àwọn nǹkan báyìí náà gbé wa náà jìnà sí nǹkan báyìí gbogbo àwọn tẹ́lẹ̀ aláta bá ṣe nínú àwẹ̀ yìí yìí tá a ṣe lọ́sàn-án ni yìí tá a ṣe lóru ni àbí Allah subhanahu wa ta'ala kó mọ́tà gbà lọ́wọ́ wa kó fi sínú òṣùwọ̀n dáadáa wa yawma la yanfa'u malun wala banun illa man ata Allah bi qalbin هذا وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك